ìmúríkà ìnújì ìmúríkà kò jẹ́ agbóhùn rẹ̀ ṣó do you without God I be forget everything. Eh. àdìgbòlò ni wọ́n wá ní kúra irọ́ ni wọ́n pa wọn ò fẹ́ ní fẹ́rẹ̀ ìtúká ìtúká ìtúká ìtúká the voice. divorce, divorce, ituka, ituka, divorce, divorce, divorce, ituka, ituka. Ìyàwó agbẹ́mọ́jà òsì, àjàmọ́ parí lọ́lọ́run ò fẹ́. Rántí, this is not how we started. I ah, rántí. ìṣọra ìbẹ̀rẹ̀ lórí ọ̀hún. the boss the boss the boss ìtúká ìtúká ìtúká ìtúká the boss the boss the boss ìtúká ìtúká the boss the boss the boss ìtúká ìtúká ìtúká. múníkà ìnújì ìmúníkà kò jẹ́ agbóòrùn aṣebi. All the love, everything I show to you. I can't just believe you can do this to me. Àdìgbòlò ni wọ́n wá ní kúra. Irọ́ ni wọ́n pa. Sórí wíwálé tó wálé mo fẹ́ kó wá take over from me as the CEO of my company nítorí pé àwọn tí mo gbà síṣẹ́ dédé tèmi lérò wípé mo fojú jọ́nú lé iṣẹ́ mi ọkàn òun ìbẹ́sù owó mi ni ńṣe ló ń kówó jẹ tí n bá dẹ̀ sọ pé kí n gbẹ lómi láti fi replace wọn the same thing àwọn yẹn náà máa ma ṣe èmi àti mọ́ mi àwa foríkorí àfikùnlùkùn àwa dísáìdì pé àwa náà bímọ tó ti dàgbà náà tó dẹ̀ kàwé tó mọ nǹkan tó ń ṣe so àwa wòye pé ẹ ó ti dàgbà tó láti láti take over from now. Thank you daddy for this great privilege. Uh, actually pàtẹ́mi náà bọ̀ ń lé ó ní nǹkan àwọn nǹkan tí mo ní in plans tí mo fẹ́ ṣe but they can actually wait you know I will do anything for my daddy yes you can count on me. that is my baby <laughs> I trust you that is my baby. <laughs> ẹjọ máa ṣe kí nílẹ̀ actually. sórí ìtí dáadé ẹ sọ yẹn kò dí ìtẹ́mi àti ẹjọ́ ń o you have to work on that one too. please mummy láti jọ sọ náà. yes but o ní ìdí adé orí. I know, but please give me time. Daddy Eli, imagine nǹkan tó on right now. Ever since I got back, alálẹ́ let Mommy máa wá sí yàrá The same thing tó so sọ ilé mama sọ. I need to do this, I need to get married, I need my grandchild, I need... Come on, mommy, I need time. Emi, no need time, but you are not getting younger. Look here, Faye. Daddy. Uh, òótọ́ ọ̀rọ̀ ni ní ká máa sọ. Ọ̀rọ̀ tí mọ́mí ni. Ilé obìnrin ò pẹ́ ṣù pé and uh, àwa náà ti ń dàgbà a fẹ́ rí ọmọ ọmọ wa. accepted i need grandchild. yes. but ẹ kò lè expect me to get any son in law fún yín. no no no no. Uh -huh, so i need to look out for a responsible man somebody take pé ọ̀rẹ́ mi àti ẹjọra wa tọpọ ọ̀rọ̀ wa máa jọ yíra wa mọ mi. fashion it into your. okay mọ mi. ẹ ra sáà love. <laughs> mi tiẹ̀ wá dá wọn mọ̀mọ́ pẹ̀lú bó ṣe dírẹ́sì yìí. Ah, ah, ah. lọ́yẹ̀ òkèrè eh. níjọ́ tí o bá lọ́bi iṣẹ́ tó bá rí eh. ó máa di gbogbo ẹ̀ lọ́yà náà ò bá di. thank you sir thank you for the compliment sir. ṣàlàáfíà ni. àlàáfíà ni sir. àdúpẹ́ àdúpẹ́ ó ní nǹkan kan tí ó ń disturb mi tó ń bọ́dà mi gan tí mo wò pé mo ní láti ṣe pẹ̀lú yín ìdí nìyẹn tẹ́ fi rí mi lénìí ọ̀rọ̀ md yín tẹ́ change orúkọ ẹ̀ and all that me really understand ẹjọ́ ṣé ìwọ̀n wà competent tó ni àbí i don't. ẹ wo di lọ ó fẹ́ jọ bẹ́ẹ̀ md hmm. mi ó fẹ́ fẹ̀dí mi síta. Si mo dẹ̀ wòye pé kó tó fẹ̀dí mi síta kémi náà gbèdì wọlé sórí md mi tí wọ́n ń wò yẹn ṣé o mọ̀ pé orúkọ ẹ̀ wà nù gbogbo ìwé tó wà ní ọwọ́ ẹ̀ nítorí pé ó ti mọ̀ pé orúkọ òun wà ń bẹ gbogbo owó tó ń wọlé iṣẹ́ ń ṣe lòun àtọwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí ní swindle owó mi wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣòwò mi mọ̀kú mọ̀kú mo wá wòye pé kí iléeṣẹ́ mi tó fòdọ̀ àwọn Yorùbá ní ojú alákànfin ìṣọ̀rí ìmọ̀ ayọ̀ nígbà tó yẹ pé àwa náà bímọ ọmọ wa ti dàgbà ó dẹ̀ kàwé dáadáa ó wà intelligent so ká kú bí ọmọ wa ká gbé síbẹ̀ tó bá tẹ̀ wá jóun ló ń ṣe kátikati àmọ́ ẹ pé ẹ̀jẹ̀ títí wa nìyẹn. but ṣé ẹ dẹ̀ feel pé ọmọ yín máa lè handle company dáadáa ṣá. Ah, ah kí ni ń sọ yìí mo mọ ọmọ tí mo bí dáadáa very smart lady mo mọ̀ ó máa ń fibẹ̀ yẹn lẹ̀ ó máa ń dùn ẹ̀. ọmọ tá a kọ́ tó lọ kí ló wá lọ kàwé fún. Ah, ah. very smart very sharp. tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ mi kò sí problem it's okay by me but mo kò tún wò pé ah, ọmọ yín ṣe fi pé ó máa lè ó máa lè handle ẹ̀ ṣá. Oh, oh, oh. má kankan má àwa gan ti wò a ti wò ó kó tó so uh, she she is the new MD, of that company now nǹkan tá a fẹ́ kó ṣe fún wa nìyẹn. Ah, báyìí ṣe fẹ́ ṣe. Eh, hmm? mo kàn ń ro nǹkan kan ní o. àwọn ọ̀gá. pé since tí fèyí today, dé tó dẹ̀ take over the leadership of the company a ṣe jẹ́ kí the former md kó máa bá tiẹ̀ lọ. former gm yẹn kó máa bá ti tiẹ̀ lọ ah. ó rí i pé kà ni ẹ ìkà ìkà ni ẹ ládùúrú gbogbo nǹkan tí wọ́n yẹn ṣe nínú iléeṣẹ́ yẹn kì í filẹ̀ kó máa bá ti tiẹ̀ lọ àbí kó máa gbogbo mi lọ just like that. Ah. èmi kò wò pé ẹ ká tread gently. don't go there don't go there wo ṣo fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ bọ́ọ̀ yẹn máa ṣẹ̀wọ̀n di ó lé reason tí òfin ní ṣẹ̀wọ̀n ò ní pé gbogbo owó tó kó jẹ́ ilé iṣẹ́ mi yẹn kó wá bó ṣe máa provide díẹ̀ àbí káwọn family ẹ̀ provide díẹ̀ i provide díẹ̀ á fẹ̀wọ̀n jura. a máa lọ sí court. ó ti mi ò ní lọ ìgbà tí mo ti sọ fún láyà mi pé kó kó kó gbẹ́jọ́ lọ sí court àbí kí ló ń sọ lẹ́nu yìí ó dàbí ìwà àtibọ̀ yẹn ṣé àbí ó ń pínwó fún wọn náà. báwo ṣe wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé ti àìrówó epo ni àbí tọ̀ wọ́n ẹ̀. dẹ́dẹ̀ o má bàa mi sọ ọ̀rọ̀ bọ́ yẹn mú. wo gba gba five thousand yìí fúnra wọn máa wọlé sí máa bu ráìsì àti gàrí àtẹwà àwọn mi ò lè lùbọ̀ tí n bá ti wá rí ìlùbọ̀ máa mọ bó ṣe máa dọ́dọ̀ ẹ̀ kó máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọkọ̀ èṣù ti gbọ́ orí mo mọ̀ pé kò sí tójú òrèrè bẹ́ẹ̀ ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nígbà tí ògo ọkọ ẹ̀ tó bá búyọ tọ́lọ́run gbàánú dé sí yín àdúrà tèmi ni wípé kọ́lọ́run jẹ́ kó fi mú ẹ. ó tiẹ̀ máa mọ̀ fún mi màámi wálé ò kì í ṣèyàn bẹ́ẹ̀ mo jẹ́ rẹ̀ kò tiẹ̀ jẹ́ ṣe rú ẹ̀ mo jẹ́ rẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ mọ̀ pọ́ mọ́ dáadáa ni. èmi náà tẹ̀lé lọ́mọ dáadáa mo tún jẹ́ ń tì agbára náà ìyanu máa ṣẹlẹ̀ sí máa yí débẹ̀ bó díẹ̀ dì. ẹ dádì dádì ta ló wà lé ẹ gbà mí mọ dádì dádì dádì Abdul dádì dádì oh who did this to my father who did this to my father dádì mọ́mí. right to put laws into their hands and wọ́n dẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà so ẹ jọ nítorí ọlọ́run ẹ fún mi láyè kí n ṣiṣẹ́ mi. the law i understand it totally ọ̀rọ̀ yín yé mi tẹ bá rántí pé the last time dájọ́ sọ̀rọ̀ àti conclude pé a máa ṣe kéèsì but mo láti run it through màámi pé àwọn tó pa àwọn parents mi wọ́n ní lọ scot free but mama was of the opinion wípé àwọn ò fẹ́ kí n ṣẹjọ́ reason tí mo ṣe ní ẹ wá kẹ́ wá bá mi lọ́fíìsì yẹn mo ní káwọn náà wà mí báyìí bóyá táwọn bá tún ṣàlàyé fún yín bẹ́tà ẹ máa understand because you keep convincing me to go ahead with the case but mami has you know a different opinion entirely so mama àwọn lọ́ọ̀yà wà nìyẹn. àǹtí lọ́ọ̀yà ayé rẹ̀ adá ò ní ṣiṣẹ́ ṣe sórí ní kòríta bídè mí ìṣẹ́jọ́ o ká ní pé bàbá rẹ̀ gbọ́ tèmi ni ìní kúkú ó kù yìí máa bọ̀ fà máa bọ̀ ṣẹjọ́ máa jẹ́wọ́ hàn máa jẹ́ ká máa mú ètò ní ó ṣe pàà ń máa pọ̀ nísìn kí n tún bí kíyè náà tó máa ṣẹjọ́ olóògùn náà kan gbọ́dọ̀ rìn létí omi yèsì ló kù mí kú ọlọ́mọdé ń sunkún ọmọ ọlọ́mọdé ń sun fún alẹ́. màá mi kankan ò lè ṣe mí kò sẹ́ni tó máa pa mí lágbára ọlọ́run ṣe ti gbọ́n sí lọ́ọ̀yà. lẹ́sẹ̀jọ́ o ní kórí tàbí dé ẹ̀fàwé ẹjọ́ ya ẹ jẹ́ ká fi gbogbo gbogbo lọ́lọ́run lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ju tèèyàn lọ o àbí kílẹ̀ tí mo wí. Ah, ah, mama hmm? ordinarily àwọn pípù yìí ó yẹ kí wọ́n kojú òfin ni bọ̀ ǹgbà tẹ̀dẹ̀ wá sọ pé ẹ fẹ́ ẹ kò sí nǹkan tí mo fẹ́ ṣe but kò yẹ kí wọ́n kọ̀ lọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kí wọ́n kojú òfin yeah they should be brought to book. lọ́ọ̀yà ẹ fòfin sílẹ̀. let it go ọlọ́run á ṣèdájọ́ when the time is right so um, so about the property ti aṣọ yẹn ẹ ká lọ sọ yẹn ní. mami hmm? ẹ wò ṣe máa wá lọ sí restaurant ọ́fíìsì kẹ jẹun náà so màá yẹ̀mí náà ń bọ̀ bẹ́ẹ̀ sẹ́ o ṣe o lọ́ọ̀yà ah, o ṣe ọkọ mi. bọ irú ọmọ wo ló fẹ́ yànnà how many times did I tell you not to be play with those neighbors? Eh? Mm, don't tell me you are sorry. ọjọ́ tí n bá tún rí ẹ kò ṣeré pẹ̀lú wọn. you see what I will do for you. hello baby ẹ kú lérò. ẹ káàbọ̀ jàre ẹ kú àṣàrò. how are you my daughter. kí ló dé kí ló ń ṣẹlẹ̀ mo ti sọ fún kó má máa bá àwọn ọmọ níbọ̀ yẹn ṣeré mo yọ pé àwọn ti pọ̀ jù. Shama, take it easy. Darling, I have good news for you. For us. <laughs> ah, at last. Mo láyọ̀ láti sọ fún ẹ pé mo ti rí iṣẹ́. Wow! Ah, really? Yes. Ah, thank God o. Ọlọ́run ṣeun o. In fact, ìyanu ńlá gidi ló ṣẹlẹ̀ sí mi lónìí ọ̀rẹ́ mi kan wà tí ó jẹ́ pé mi àti ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ta pàdé of recent mi mọ̀ bóyá mo rántí sọ fún un so wá ní kí wọ́n bá òun ní company ń dáàdì wọn ṣùgbà tí mo máa débẹ̀ kò yí believe pé ó ní kí n resume as manager company dáàdì ẹ̀ níjọ Monday. ah ọlọ́run ò ṣe o. ah I swear I can't believe it. ah àṣẹ gbogbo àdúrà wa tá à ń gbà látijọ́ àṣà àdúrà wa ń gbà aṣọ náà wọn bí tọ́lọ́run bá fi ń bá wa dì ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni. baby i'm so so happy. Ah, olúwa ṣeun o. ah in fact ogi ṣe gbẹ ike. ah good day everyone. good day ma. okay uh, just a short meeting we're having now. i will not be taking your time at all. mo kàn fẹ́ pick my mind wá sílẹ̀ ni pé àwọn ní new staff in the person of mr Olawale Banjoko is gonna be taking the post of the MD so fẹ́ kí gbogbo wa ká mo kàn fẹ́ mú wá fún yín mo fẹ́ kẹ́tì mọ̀ pé a ní new staff and it will be resuming anytime from now I want all of you to be at your best behaviour mi fẹ́ kí anybody misbehave because ẹni tó bá misbehave òun ni màá fi ṣe scapegoat you know ten on that day ti kọjá àti gbogbo yín ṣe bó ṣe wù yín now I am in charge and as such I do not take any nonsense is that understood? yes ma'am. Thank you very much látìgbà tí mo ti ṣiṣẹ́ bíbá yìí mi mi wà kúrajì mi ṣàṣemáṣe kankan ẹ jọ̀ọ́ ẹ má gba ìjẹ́ lẹ́nu mi i'm doing my job perfectly ma please please ma don't sack me. bá mi kó bá mi bẹ̀ no not at all no one is taking your job from you you still have your job you are only going to be assisting the new manager okay. All right, so um, is that all? Yes. Thank you. jọ kílẹ̀ yín wọ́n dúró tẹ̀ wò wọ́n ẹgbẹ́ wọn ní kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́yìn náà. wá kí ni ọ̀rọ̀ ṣe kún mi. Ah, òwe ńlá ló pa fún mi. àlèyàn ṣe lálejò báyìí ló lóòjọ́. ọ̀rọ̀ àlejò kọ́ lélẹ́yìn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ká mi lára ju ọ̀rọ̀ àlejò lọ èyí má máa wò síta níwọ̀n kí lè imagine kí ọ̀gá dé kò dédé gbé ẹni yìí wá kó sọ pé òun fẹ́ fi jẹ general manager lé wa lórí from nowhere ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tó kẹ́kọ̀ọ́ lè fojú pẹrẹ mú o. ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán o. ìyẹn fèyí kẹ́mi. bẹ́ẹ̀ ni mà ó yẹ èmi gan fún ara mi lẹ́nu ejò nítorí ọlọ́run ma ẹ má má wọ ọ̀rọ̀ yìí ní ìwọ̀n. fèyí kẹ́mi lọ gbé aláwọ̀ òkú wa ó ní kó wá sí general manager ilé iṣẹ́ ẹ gbà mí níbo ló ti ráláwò kù. mo tiẹ̀ ṣúọ̀ dáadáa wípé oògùn ló ló fọgà torí tí ò bá ṣoògùn ni a kò lè bóyá kàwé o bóyá kò kàwé o kò sẹ́ni tó mọ̀ ó wá mú wá pé yes kó wá jẹ general manager ló wá ẹ má dákẹ́ o ìdí yẹn gan lèmi gan fi gbéra tí mo ní kí n wá sọ fún yín. o ṣe ìyá mi sórí good morning láàárọ̀ làbá yìí èmi ló máa kọ́kọ́ fojú rí ihun tó bá yí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ á ṣàlàyé fún mi tómi ìjẹ́kọ́ mi wá bá ti wá jẹ́ o ọmọ ẹgbẹ́ ni ọmọ ẹni ni o ó ṣe ìyá mi ò ní dààmú. ẹ wò ẹ jẹ́ kí mi tètè máa lọ ṣùgbọ́n ẹjọ́ nítorí ọlọ́mọ tó lọ́wọ́ bá bẹ́ẹ̀ ẹ má sọ fún pé mo wá ṣòfò fọfún yín o. ẹjọ́ torí tó bá mọ̀ wọ́n máa gbàjẹ́ lẹ́nu mi ẹjọ́ máa gbàjẹ́ lẹ́nu mi. ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu ẹ nígbà tí mi ò sọmọ kékeré ṣe mo ṣẹ̀ṣẹ̀ dáyé ni kò lè mọ nǹkan tán ìyá mi ò ṣe ah, ò ní dààmú ọlọ́run nífẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ náà ní bàjẹ́ fèyí kẹ́mi ẹ jẹ́ kí n máa lọ kò ní kí sáré wa sọ fún ẹ̀yin ojú. kí làbọ̀ bọ̀ èyí kẹ́mi ẹ̀jọ̀ kí làwọn ọmọ ìfẹ́ sọ ní. gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́ nulẹ̀ ẹ má gba tẹni tó wá ṣèké fún yín ṣẹ́yìn rò pé sista mi fẹ́ ilé ṣe bẹ́ẹ̀ ẹ wò advice ti máa fún yín ẹ wá òtítọ́ ọ̀rọ̀ ẹ wá òdodo ọ̀rọ̀ kẹ́ tó jà. kò lè ṣe wọ́n parọ́ mọ́ ni. ẹ ń gbópò nù wọn léèyàn gbé èèyàn aláwọ̀ kù kan wá kó wá sí general manager lè ṣe oní kò lè ṣe ẹ ń gbọ́ dárú kan náà nìyí wà ní kò lè ṣe. ọmọ yẹn ò lè parọ́ torí kan sọmọ burúkú. ẹ ò mọ mi ẹ ò. bẹ́ẹ̀ni ẹ ẹ tó má má kankan gbọ́ irúkirú ọbẹ̀ wo òun nìyẹn òun bí awí. Eh, darling. two weeks tó ló fẹ́ lò yẹn ti pẹ́ ju ah, ah, two weeks wà wà fún wálẹ̀ for two weeks ó ti pọ̀ ju. Ah, bèbí máyì káyà láìmoore o ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ lọ́rọ̀ lé ayé ìgbà kan wà tí a máa ń complain pé ọkọ mi ò níṣẹ́ ọkọ mi ò rí bí gbà lọ kò sí nǹkan tá a máa jẹ nísìnyí tọ́lọ́run ti wá ṣe ànáwó ẹ̀ fún wa tá a dẹ̀ ti ń rí bí gbà lọ lórí ọ̀rọ̀ iṣẹ́ má jẹ́ ká complain o so two weeks ò pẹ́ jù so mọ̀ pé ebi ọmọ pẹ́ nìkan ò yọ iṣẹ́ ajé ò dẹ̀ gbà bójì ìwọ náà dẹ̀ mọ̀ pé ọmọ tó bá mówó délé òun níyàwó ẹ̀ máa yìn kò tẹ́ ṣe rúwọ́ tó láìkí owó yìí <laughs> so baby kó tó díjú ẹ báyìí kó tó là mo ti lọ mo ti dé. ok ọ̀rà kí lẹ fẹ́ jẹ. Ah, anything tẹ́ bá ṣe fún wa la máa All right, darling. Ah, ẹ̀yin èèyàn mi ọlọ́run máa gbà mí o gbogbo nǹkan tí mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta nínú kọ́mpìnì yóò tójú sú mi o. kí nìkan tó ń yẹ lẹ́nu ṣọlẹ̀ plásítà mojú mi so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o ò mọ̀ wá ní pé o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń yẹ lẹ́nu. èwo ah, ni ìbéèrè tó ń béèrè ọ̀gá gbé èèyàn wá jọ ọ̀gá lórí ọ̀gá wa ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ṣé yóò mọ̀ pé ń fẹ́ra wọn ni. ṣé ẹ̀yin ò fẹ́ mọ̀ ẹ fẹ́ mọ̀ anything tó ṣe ṣé gbogbo ń bá sùn síbi kan náà ẹ fẹ́ kọrí síbi kan náà ni ṣé ẹ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ wọ́n mẹ́rù lẹ̀ fúnra wọn náà. ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn kí ni ẹni tọ́gà gbé wá kí ló ṣe fún yín. gbẹgbẹgbẹgbẹjẹ sọ ta ló pẹ sọ̀rọ̀ kí ló kọjú náà sàpẹ lọ́rọ̀ tó wà ń bẹ ta ló pẹ sọ̀rọ̀ ah, ah, ẹ wò gbogbo yẹn sọ pé ẹ̀mọ̀ kankan àtìgbà tí bọ̀bọ̀ ti wọ mi company mo ti mọ̀ mo ti ń tó ń tẹ̀mú ẹ̀mọ̀ mo ti mọ̀ pé kankan lọ. àwa wọlé ta hey you go down there hey you stand up. kí ló ṣẹlẹ̀ nígbà why the noise ẹ̀rọ tó fi sílẹ̀ wá my friend everybody should go go go back to the sea. àwọn onírànká tí àǹtí yóò kankan look at them just look at them wọ́n sọ bí báyìí ilé ilé ọjà náà wà stupid people. And you, make sure you bring the purchase order to my office. Okay? Fáìlì náà ni. Ẹ tí ojú fáìlì gbé fáìlì wá gbé fáìlì wá. Nígbà tí mo rí one fifty nínú àkáǹtì mi, ẹ̀rù bà mí mú ní one fifty k. Ta ló ju owó sàkáǹtì mi? Mi ì lẹ́ni tí ó lóun fẹ́ sẹ́ǹdì owó. Mo tún wò pé àbáwọn báǹkì rẹ̀ torí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tówó máa ń bọ́ sínú àkáǹtì bó tẹ̀ ṣe pẹ́ẹ́ ní rí ìgbà kan tó fa nǹkan wọn yọ ah, ìyẹn ló jẹ́ kí n pè é pé nǹkan báyìí máa ṣe sórí tó lọ́kọ ẹni báyìí ah inú mi dùn ni ọlọ́run àmà wà pẹ̀lú ọkọ ẹ ojú ò tì í ah ọwọ́ àmà ròkè iléeṣẹ́ yín ò ní o. àmín àmín jésù. inú mi dùn kó bá ń kí o kó bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. màá jíṣẹ́ fún ẹ̀yin náà ṣèyàn bẹ́ẹ̀ má mi oúnjẹ ọmọ ni ẹ jẹ́ pẹ́ lórúkọ jésù ah tó bá rí gbà tí mò ń wá bí wá gba gàrí wá gbèlú bọ́ wá bọbẹ̀ tó bá rí pẹ́ sọ fún mi kí n kọ̀ sílẹ̀ ṣé wo eléyìí máa ṣẹlẹ̀ ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀. kó kọ́kọ́ ẹ ọlọ́run ní ṣe mí ní ìyá láyé mi èmi ò ń ṣe ìyá kínní kọ́ ọmọkùnrin ọkùnrin má fìdí ọmọ rin ilẹ̀ ńlẹ̀ ọkọ ni ẹran kí là jẹ rí kí ni ò ṣẹlẹ̀ rí èmi tiẹ̀ máa ń fẹ́ kọ́kọ́ àtìyàwó bára wọn jìyà kán lè jọjọ ọ̀rọ̀ yẹn dọjọ́ alẹ́ ni èmi náà bá bàbá ẹ̀ jìyà kọ́dọ̀ kó bá ń forí jì í ó ní mo ṣe ń jẹ̀wọ̀n bọ ọ̀rọ̀ tí mo jẹ yìí tí ò bá sí yẹn níbo ni mo fẹ́ wà léni. ó jẹ ọmọ náà máa jẹ pé àmì ọlọ́run kò dẹ̀ máa ṣe jẹ́jẹ́ gbogbo a máa dùn a máa láàrin lágbára ọlọ́run ohun tí mo ní kó mú wá fún mi kọ́. ó wà ní mọ́tò máa ní kókó bọ́ọ̀lì sí kí lẹ ní lítà máa jẹ kí lẹ ní lítà máa jẹ. ìwọ sọ ohun tó fẹ́ jẹ tẹ́mi ò bá ní mo jáde nígbà tí n ti rí one fifty ni mo ti bọ́ sọ́jà mo ti bẹ́ẹ̀ kọ́ jù sínú kiri ẹ̀fọ́ wà ṣe kiri. about it because Moko is me sometimes I'm not just lucky. And tó one when wẹni tó we pé dedicated to relationships ah even my mere friends they can tell you i I'm because I'm I'm very emotional and I don't like you know I like things happening but okay JP, most people get into wrong hands no matter how much I dedicate my time you know it's I don't know, it's, it's not a good experience. So you mean you don't have a boyfriend? You don't have a fancy, like you don't have anyone in your life? No, I don't. Actually, I broke up with my ex last month. Really? Yes. I caught him, you know, doing a thing with my friend, my very close friend. Your friend? Yes. This is a friend that I practically discuss, you know, my relationship, what's going on with me and my partner tí mi ò dẹ̀ mọ̀ pé ó ní lọ́kàn pé ó nífẹ̀ẹ́. anyway the life is full of drama so people are funny these days. and you know other times you even get to like somebody but due to something or situation in their lives a máa dàbí pé ẹ̀yin lè date ara yín kò ní work. and who like who is that person that you like or you you love you wanna get close to. Uh, Uh, honestly, I don't know. I don't even know why you don't want to talk about it. Oh, I don't even know how to say it, so... Ah. Okay, what I'm saying is, who is that person that you, you truly, you truly like, like, that you want to get close to, is he the... I hope it's not what I'm thinking. Uh-huh. But I hope it's not. 本当に。 Unfortunately, eh, this kind of situation not warned me about it in the past so reason tí mo ṣe wò pé bá mo ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn lẹ̀ but first thing first kọ́kọ́ ni lọ́kàn pé i'm not out here láti dálé ẹrú náà far from it because láti ìgbà tí mo ti pàdé ẹ mo ti realize wípé o ti níyàwó and you're legally married so mi ò kó o mo fẹ́. okay but can you can you just go straight to the point because o ti ń dẹ́rù bà mí already. no no no no no you don't need to be afraid okay. okay fine. I am pregnant. Sorry for who? For you. How? Because actually the last time, when I was in period, me, so I realized, babe, it's taking? Shara. Don't do this. Is this a joke or something? No, it's not. Come on. Omo Boshin now. You know I'm married. I'm legally married. That's what I said. I'm not out here to cause you any pain or cause trouble. But that's what you're doing already. I can't do that. See, Shuri, might get it wrong. Oh. I'm not saying marry me. No, hell no. What I'm just saying is, I think I owe it to you to let you know okay oh, mo lóyún fún ẹ. Definitely mo lè máa bí ọmọ yìí pé o lọ́mọ ọwọ́ mi. You don't need to do anything for me. This is too much for me to handle. I understand. You don't understand. You don't. Oh my God kò ṣáàṣì pé mo fẹ́ lọ báyàwó ẹ̀ kí n sọ fún pé mo ti lóyún fún ẹ kò dé pé mo fẹ́ lọ gbé sórí social media or mo fẹ́ lọ sọ fún anybody no kókò kókò mọ nípò lọ́mọ bì kan fi tó kulẹ̀ fún mi but I think I owe it to you to tell you to let you know pé o lọ́mọ lọ́wọ́ mi you don't have to do anything don't worry okay. Hmm, adùn ní àdè èyí tó gbére ètò ga o òjé marina ni. àmú <laughs> ah, ah, mi ẹ wò ṣé mo parọ́ fún yín rí a ní àìtí mi fè yìí ti lóyún. Ah, ṣé dẹ̀dẹ̀ lójú. ó dá mi lójú o ṣé mo pé ìgbà tí mo lọ lò two weeks lọ́dọ̀ máa ń gbọ́ pé wọ́n máa ń kọ̀ lórí fóònù bí ọ̀rọ̀ oyún kò ṣoyún wọ́n á wò kó dàbí wọ́n ti lóyún wọ́n ti ní wọ́n ti ní wọ́n lóyún. lọ́run dúpẹ́ ẹlẹ́dàá mi ò ṣe o ẹlẹ́dàá bọ̀dá mi ò ṣe o àdùnní mi ọjọ́ yẹn á le. Mm-hmm. bí gèlè mi ṣe máa rí ni mm-hmm. náà máa ń pè ta ló ń bọ̀ ẹ̀ ẹ̀gbọ́n ìyàwó ló ń bọ̀ ẹ̀ ẹ̀gbọ́n ìyá ọlọ́mọ ló ń bọ̀. Oh, mami ṣe rí lọ́jọ́ náà wọ́n mú pé mi gangan ni mo là ń tì mí. Ah, tí gèlè yín bá ti ń lọ yẹ̀yẹ́ báyìí tèmi gan tẹ̀lé. kí ni kí ni tiẹ̀ ah, ah. olókùú sòkù abidogun kéèpẹ kí n tiẹ̀ ń bẹ̀ èmi ni mo lọ́mọ ìyá mi kí a ní tó yẹn ń tì mí. ṣe bí àǹtí mi ni ẹ wọ ọjọ́ yẹn ẹ ṣáàjì kọjọ yẹn dé àdùnní àdè. dání mo dé dining sin mo rí pé oúnjẹ tí mo gbé síbi oṣù wa ń bẹ ò jẹ kí ló dé ò jẹ wọn ẹyin. ṣé mi ò tí ì jẹ rárá ni irú question ò ní oúnjẹ wà bẹ́ẹ̀ ò jẹ́ náà. ọkàn mi ti fọ nìyẹn mo rò bí mo ti jẹ́ náà ni. Ah, báwo ló ṣe máa rò pé ó ti jẹun ó jẹun oúnjẹ wà bẹ́ẹ̀ ilé tí mo ṣe lálẹ́ àná náà wà bẹ́ẹ̀ o wà bẹ́ẹ̀ ò jẹ́. ẹ ẹ mi ò jẹ yẹn náà. o ò jẹ talẹ́ àná mo rẹ ti ṣe wàhálà dáná láàárọ̀ iná ó wà bẹ́ẹ̀. mi ò rántí nìyẹn mo dá pé mo ń gbàgbé. Ah, ah, báwo ló ṣe máa gbàgbé pé ó ti jẹun ṣé yàn gbàgbé irú ẹ pé yàn jẹun ni ebi try láti understand kò sóògùn gbàgbé ó normal mo lè gbàgbé nǹkan náà àwọn ọ̀rọ̀ ọṣẹ́ tí mò ń kó sí orí lẹ́nujọ́ mẹ́ta yìí ni so mo ń try láti balance àwọn kankan but trust me i'm fine màá wá jẹ́ later. o tẹ gbọ́dọ̀ jẹ ilé yìí take it easy with me mo sọ fún ẹ pé màá jẹ later wà á jẹ létà ó gbọ́dọ̀ jẹ ni ó tẹ̀ máa jẹ torí mi lè máa ṣe wàhálà dáná kó máa jẹ òtítà náà wà bẹ̀ títì nínà tún wà dọ̀ tí wọ́n sọ mí pé wà á jẹ létà wà á jẹ ó gbọ́dọ̀ jẹ ni o. mi ò tiẹ̀ kí n fẹ́ understand àwọn nǹkan mi yẹ kó máa ah wọ́n bọ́ sí brain mi jẹrẹ. Ah, eh, madam ṣé o sí. kò sí nǹkan kan bàbá òkè mo fẹ́ gbéṣẹ́ kan fún yín iṣẹ́ àbẹ́ẹ̀ máa wo màdámù ni torí pé fẹ́ràn mi sẹ́lẹ̀ sẹ́ tó mú mi wá sí kọ́nà bíbá yìí ẹ̀ràn mi níṣẹ́ tẹ́ bá fẹ́ràn mi ṣé ẹ wà ràn mí iṣẹ́ wà ní ìníjíṣẹ́ fún yín ni. mo fẹ́ kẹ́ máa bá mi ṣọ́ ọkọ mi owó gidi dẹ̀ ni máa fún yín. Ah, irúṣẹ́ wo ni irúṣẹ́ wo ni. ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ṣe ló bẹ̀rẹ̀ sí ni ó ṣàwọn kò jẹun nílé mọ́ ó ṣàmà bóni mo ṣàmọ̀ pé nǹkan kan ṣe mo wá fẹ́ kẹ́ máa bá mi ṣọ́ bóyá ń kó bìrùn ṣé mọ̀ bí eh, driver ẹ̀ ní ẹ máa mọ gbogbo in and out òun ni mo ṣe fẹ́ gbé iṣẹ́ yẹn fún five hundred thousand ẹni máa fún yín. Ah, ṣé lórí kí n máa sọ àwọn ọ̀gá náà lè fẹ́ fún mi ní five hundred thousand. ẹ five hundred thousand. ṣé ìjẹ́ pẹ́ ń parọ́ fún mi madam. <laughs> parọ́ báwo even buy buy buy máa transfer two hundred and fifty thousand fún yín. ah sẹ́wárí fẹ́lẹ̀ tẹ̀sí. tẹ́ bá ti wá parí iṣẹ́ yín àfẹ́yìn ní balance tó. Eh, ẹ sẹ́ni tó bá jẹ́ pé lóòótọ́ ò lẹ́fẹ́ fún mi lówó lóòótọ́ ò ah ẹ̀rún ló fòfò ń sẹ́ ní òjẹ́rì sẹ́ni ń sọ ọ̀gá débi pé bọ́gà bá kó obìnrin ń jẹ́ ẹ̀ mọ̀ kọ́dà kó sí ọkùnrin náà ni wọ́n bá kú kọ́dà tí wọ́n bá bẹ́ẹ̀ ran kó sọ̀rọ̀ yín wàá sọ fún yín lé. mi fẹ́ gbogbo yẹn obìnrin obìnrin tó bá ń kó kiri máa bá mi mọ́nítọ̀. ọ̀gá ti rogo tí wọ́n bá bá ọmọ ọdún méjì tó jóbìnrin sọ̀rọ̀ yín wàá sọ fún yín tí bá délé <laughs> ẹ ẹ sáré bá mi ṣe transfer. ẹnu ẹ jẹ́ kí n lọ mú fóònù mi wá kí n fi wá ṣe transfer màá gbà ká nọ́mbà yẹn. ẹ ẹ ẹ sáré lọ. ṣé èdè pé àbáwọn mọ̀dàmú ń ṣé wọ́n ti lọ mú fóònù wa. ìwà bá ìnújì ìmúníkà kò jẹ́ agbóòrùn ní aṣebi. bọ bébì hmm? ó ṣẹyẹ o. kí ni mo tún ṣe báyìí. sọmọ kò ṣẹyẹ. àbí ti ẹja tí àwọn ọ̀rẹ́ rẹ ẹ̀yìn àwọn ẹlẹ́jà ẹja wo ẹja wo ṣé bíbá sọ pé fẹ́ẹ́ ti ṣe bẹ́ẹ̀ dè fún mi tẹ́lẹ̀ ni. sẹ́yìn ah, ah, gbọ́rọ̀ tí wò mọ̀ pé ibi pẹlẹbẹ báyìí ibẹ̀ láti mọ̀lẹ̀ jẹ èmi kàn ní ká bẹ̀rẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí báyìí kó tó di pé àgbọ̀nà elégùsì lọ ni sọ́ọ́rí bó ti wà yín nìsín òun ni ó da wa lára yá àwọn ọmọ ṣẹ́ rẹ̀ wọ́n ti wà lọ́hùn èmi kàn ní ká bẹ̀rẹ̀ láti bí ni. aládé ládé yẹ èrò yẹ láàbí ọba àgbàlá ara Ọ̀yọ́ èrò yẹ ọmọ ọlọ́jọ́ bíi èní o. obìnrin máa wọlé máa lọ yá fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ Oya, yá fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ọmọ ọlọ́jọ́ òbí ṣé èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni o. jẹ́ kí n dọ́nà òkè lọ jàre ìwọ lọ́mọ ìjẹ̀bú ìjẹ̀bú tólú ọmọ èrè ni wà á ní. sọ́ọ́ni tẹ́yàn bá gbé ọwọ́ studio ọlọ́run má jẹ́ kí ọwọ́ fún yàn. Ah! sẹ́mu ìjẹ̀bú mọ kọlà sẹ́mu jọ̀jẹ̀bú lójú ẹ̀ ọmọ lọrin ní mílíọ̀nù. ìlọrin àfọ̀njá ẹnu dùjú yọ. ẹ di òpó ọmọ láyé ẹyọ ọmọ ẹgbìnrin ọ̀tọ̀ ọmọ òpó kan bíi ti èyí tí ń bẹ lára ẹ̀dọ̀ ọ̀yún òpó gbọ̀rọ̀ bàbá iná akọjú ẹ̀ síná iná ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ sómi omi ní ògbọ̀rọ̀ wọ́n ní àfikọ́ títọ́lé ọtítọ́lé wọ́n kọ́ ọ ẹja ọmọ alágídí ọmọ wò ní ògbọ̀rọ̀ ẹ̀ làfọ̀njá a padà bọ̀ wálé mọ́ Ìlọrin àfọ̀jẹ́ inú kùn lọ́sẹ̀ ẹ̀dúró kìnà tán wọ́dà lọ́dún tó lọ́wọ́. ẹ tẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ èmi I can't wait ká dé Elégùṣì yẹn báyìí ah, mi ìlè wait. Oh Elégùṣì ta lọ eh, a eh. ní mu bíà ẹnẹsì eh, la máa mu tábà tó àmú ẹnẹsì tán àmú rẹlẹbẹ. rẹlẹbẹ. tábà ní rẹlẹbẹ tán àbọ̀ sórí ògógóró ẹ sọ́rí ẹ àmú bá gbẹ. Baby, eh? I love you. Ah, I love you too. <laughs> Ngba. Ojú àwọn èèyàn ni. Bọ́bà mi jẹ́ lójú àwọn ẹ̀. Bọ́bà mi jẹ́. Adùnní, wọ́n ní ẹ̀gbọ́n ò ṣe Némi mọ́ lákọ̀bí. Kí ló ṣẹlẹ̀? Pẹ̀lú gbogbo pílánù wa lórí Némi. Ó fi gbogbo yẹn sílẹ̀ sórí èmi àti bọ́ìfrẹ̀ mi àti plan ẹ̀. ọbẹ̀ ta mo jẹ́rìí. a fẹ́ gbé surprise lọ bá yín tí mi àti pé àwọn kẹ́tìrà tó máa dáná gbogbo ẹ̀yàn ọ̀rẹ́ mi pátá la máa jọ débẹ̀. Oh, a máa ṣe aya gbọ̀ràn amọ̀ ẹ̀ oh, eh, first man mi. Ah. adùn máa ìnáwó wo ni ìwà àti bọ́ọ̀fẹ̀dẹ̀ lẹ̀ ń pláàni tẹ̀ ń polópo tẹ̀ ń popula. àwọn mọ́mí kó máa ń tì mí náà ni. ṣé etí tí ẹ máa ń di ni wọ́n làwọn ò pariwo ṣé dandan ni kán pariwo ni ṣòro bí kò wù èmi náà ni ó wù mí kí n gbégélé kí n kó ẹgbẹ́ kí n kó ẹ̀rẹ́ kí gbogbo èèyàn tẹ̀lé mi lọ ńgbà tán dẹ̀ ni kó má pariwo ṣé dandan ni kí ló dé aláwọn pásítọ̀ ní kán má ṣe ìkómọ ọmọ yìí tó bá wá pọ́dún kan o ẹ̀hẹ́n tó bá fẹ́ ṣe birthday fún àwa lè fi lé pọtí ká fọ̀nà rúkà ìwọ náà mọ̀ pé mi gan mo jáde jáde ni mí ṣé wíwọ́n epo ni àbá ìrówó rà. Ah, eh, ṣe bí alákọ̀ọ́bù. <laughs> jọjàre ìyàkọ mi ẹ ṣe mo dúpẹ́ ṣé èyí tí ta fẹ́ ṣe yìí àpérò tábà ti fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún kan eh, eh, gbà la máa pe gbogbo yín a máa pẹgbẹ́ a máa pọgbà ẹ ṣe mo dúpẹ́ o. Mm-hmm. bàbá akóredé níyẹn láyé yẹn ti ń lọ rè lẹ́yìn sí bẹ́ẹ̀ yẹn ṣe kò mọ́ lánàá. gbogbo èrò kan tèmi ni bí ẹ ti máa dúró tí ìyàwó ní kẹjọ àti ìyá àtọmọ kẹjọ fara yíra lọ́sẹ̀ kan sí kẹsẹ̀ jọ bo tọ́mi sọ́mọ lẹ́nu àbí. ẹ wo ẹjọ́ tẹ̀rẹ̀ lọ́rùn màmí èmi àti ẹ ti jọ fàfàfà nulẹ̀ mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ dúró àṣẹṣẹṣẹ kọ́ mọ́ lánàá ni kí ló tó yẹ pé ní ló fẹ́ lọ. ó dẹ̀ ní dandan kóun lọ ah, ẹ wo ẹ filẹ̀ ẹ jẹ́ ọ lọ ẹ wò ya kórìírí ẹ ẹ níbínú sọ̀gá ni tẹ́lẹ̀ èmi náà tiẹ̀ sọ fún wọn pé kọ́mọ̀ tiẹ̀ já lọ pé à láti bi ìjẹta ta ti débi àgàgà àná tá a ṣe ìkómọ a mo mọ mú nǹkan o mo mú nǹkan mo sì gbàgbé orúkọ mi bí ká mọ̀ pé òun bímọ. ẹ rọra máa mọ tí o ṣe mọ̀ pé ẹ̀yin drive. oúnjẹ oníkó máa máa dùn àgàgà bẹ́ẹ̀ máa tọ́mọ lọ́wọ́ oúnjẹ wọn máa dùn mọ́mí ẹ má dá fèyí lóhùn jàre ó understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ mọ reason tí mo ṣe ń láti tètè máa lọ lónìí ká tó rí jọ méjì mẹ́ta mo tún ti padà wá. ká ló ṣe sí kí ni kí ọ̀gá gan máa lọ kí ọ̀gá máa lọ tiwọn kémi wà mí ìbá ah etí bá jọ ká wọn ìyá báyìí <laughs> ọkọ. <laughs> ó yẹ kó kọ́lé síbí ni darling let me see so mọ́mí máa pè ìṣẹ́gbọ́. mo fọlọ́ sí i ah. ẹsẹ̀ sọ. ẹ pẹ̀lẹ́ wọn. òkèlè dáhùn dìde. ẹ ẹ mo ti fẹ́ dìde ẹ pẹ̀lẹ́ mọ ẹ ṣeun mo gbádùn oúnjẹ yín ah. ẹ wá máa àbá rẹ ti rí o yes ma ẹ wá máa tó jọ ọmọ wọn ẹ tó jẹ fúdù ẹ o. Ah. ọ̀rẹ́ mi ṣé o dẹ̀ fi pé nǹkan tí bàbá dráìvà yín yẹn sọ òótọ́ ni ṣá àbí kó mọ̀ pé bàbá yẹn ó kàn ń parọ́ ni ó kàn ń wá àwáwí àwáwí tó máa fi gbayì lọ́dọ̀ ẹ ni o. ṣé mo sọ ọ̀rọ̀ ẹ fún ẹ lánàá àlórí o ó ṣe fídíò wá fún mi gbogbo nǹkan tó ṣe ní patí yẹn pátápátá níbi nímì yẹn pátápátá ni mo rí òun gan bó ṣe ń fẹnu gba rọ́ọ̀fù tó ń ṣe gbogbo ẹ̀ ni mo ló record. o mean pé ọkọ ẹ ó fẹ́ yàgò síta ó wá bí wọn tún wá ṣe nímì. àní confam ni mo sọ fún ẹ mi ò ṣeré. mi ìgbọ́rọ̀ ilé rí o. Ah! kò dẹ̀ máa wá wò ó mo ti lálàá yẹn. kí ni mo fi fẹ́ mọ́. ṣé ìwọ rò pé ẹgbẹ̀rún Samuel lè sàmọ́ lọ́run lọ́wọ́ ni ìwọ lórí láyé òun bẹ́ mi du ọkọ wo tí o bá fi ọkọ mi sílẹ̀ wàá gúnyán láyé wàá lọ gbọbẹ̀ lọ́run. dé jọjọjọjọjọjọjọjọ má pa mí má pa mí má pa mí má yín mọ má yín mọ jọjọjọjọjọjọjọ. tálá yẹn máa já sí mi níṣẹ́ lẹ́nìkan fi ìbọn lé mi kiri lójú o. ok fine ok fine gbogbo ilé ti ṣẹlẹ̀ ń sìn jọ torí ọlọ́run kí ni solution kí ni nǹkan tó fi pé a máa pé wàá ṣe hmm, sorry pé a máa ṣe because ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò sọ̀rọ̀ kékeré o. Ah! mi ní take easy pẹ̀lú ẹ̀. ó bẹ́tà. nǹkan tí máa bá pò nǹkan tí máa bá pò ara ẹ̀ máa kọ̀ mi ní take easy pẹ̀lú ẹ̀ o. Ah, ọ̀rẹ́ mi ànígbà ṣọlọ́rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá ṣe pé bí àwọn smart orí àwọn pé a máa jẹ́ kó yẹ wọn pé àwa gan fúnra wa ọpọlọ tó wà lórí àwọn òṣìṣẹ́ ni ìwọ ṣọmọ kan tó ṣẹlẹ̀ ṣàfọkàn rẹ balẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn a máa rí the end má wọlé oní mi náà ṣàfọkàn rẹ balẹ̀ ha i'm with you. inú jí ìmúníkà kò jẹ́ agbóòrùn ní aṣebi. ẹ dúró náà. all the love everything i show to you. ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé ẹ ti rí àrídájú ẹ̀ kẹ́ ẹ tó wá gbé sọ fún mi báyìí mọ́mí kí lẹ̀ ń sọ yìí ṣé mi ò ní ráàrí dájú nǹkan máa wá sọ fún yín mo gba mú báyìí ní red handed ni mo mú confam ni mo sọ pé mo ní evidence gidi lọ́wọ́ àló bímọ síta ó tún ṣe kò mọ̀. òótọ́ ni o ọ̀rẹ́ mi akaba yìí ni ló bí ṣe dẹ̀ ń ṣe ọkùnrin máa burú gan-an ó fún yàn lóyún ta ìyẹn tí wàá bímọ ó tún wá ṣe kó mọ ìkómọ lákó tún wá ṣe ah! ẹ ẹ ó ti tó kí ló dé tó fẹ́ rẹ ẹlẹ́rù tó fẹ́ fa tiẹ̀ lọ́wọ́ báyìí. ọmọ mi ọ̀rọ̀ yẹn máa ká mi ni. ká mi lára ni. ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀ mami mo ti make up mind mi bó ṣe wà yẹn kóòtù láti máa pàdé. kóòtù ni. àwọn tó máa ń sọ pé ọkùnrin báyìí jìká ni kéèyàn gbèsè kó má gbèsè orí pé tó bá ti ṣòṣùbà ara yẹ sílẹ̀ tó tọ́ náà sọ o mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń sọ ni kóòtù báyìí láti máa lọ pàdé. kóòtù báwo kóòtù mi ìfẹ́ gbọ́rọ̀ kóòtù. mú mi ẹ̀ wò ṣe rí kóòtù yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n la máa lọ mo fẹ́ kó bá wa kún dá sí ẹ̀rí àfún fọ́pọ̀ ẹ̀ gidi àwọn ọkùnrin tẹ́ pé olójú kò mú ọ̀rẹ́ tẹ́ pé kó máa. ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà. èwo ni gbàràn mi dẹ lẹ́rù tiẹ̀ tájídì tó fẹ́ dọkọ ẹni kí ni wàhálà tiẹ̀. Ah, ṣó máa máa wá lọ bóyá kó máa lọ kí n fi ráyè bọ́mọ mi sọ̀rọ̀ tán. wọ́n mi ò ká mi lára nù. ebe mi ò mọ gbàràn mi dẹ lẹ́rù tájídì tó ń dọkọ ẹni báyìí bíi tiẹ̀ yìí ah ah ah, ah. <laughs> ọ̀rẹ́ mi ọkùnrin ò máa lọ́rùn i'm telling you ọkọ ẹ burú ọkọ ẹ burú o pẹ̀lú adúlùyà tó bọ́mọkùnrin yìí jẹ káti wà ní pé kò ṣojú mi máa wò pé ah bóyá ọ̀rẹ́ mi ò bá jìyà àwọn tí mo wá mọ̀ pé ọ̀rẹ́ mi bá ọ̀rẹ́ mi ó bọ́pọ̀ ẹ̀ jìyà ah nígbà tó jó ń pọ́n ẹ̀mí méjèèjì tí yà ń jẹ ẹ̀yìn méjèèjì tó dúró tọkọ ẹ̀ ó wá wà òkè ẹ̀ sìn owó ti wá dọ́wọ́ ẹ̀ ó wà pé ẹ̀ẹ́n kí mo lè fi san fún ìyàwó mi pé kó wọn lọ fẹ́ ìyàwó mi síta ah wọ́n ṣe bẹ́ẹ̀ ó yẹ kó jìyà nǹkan tó ṣe yẹn ò dáa ìwà burúkú ló wù yẹn. Ah! ọ̀rẹ́ mi Jùmọ̀kẹ́ ọlọ́run ti kọ́ pé kádà wà láò ni ọlọ́run ti ní pé ó máa níyàwó kejì ni ọlọ́run máa níyẹn nídìí ẹ̀wẹ̀ ó máa ní máa wọlé ọkọ ẹ lọ́ọ̀kan bá ìjọ tó ìtọ́ ọlọ́run ibi tó bímọ sí èyí tó ìtẹ́ ìsàn má dàá lóhùn o mo fọlọ́run bẹ̀ má dàá lóhùn tó ti gbọ́ má dàá lóhùn. ọ̀rẹ́ mi wọ́n ní kó jókòó sínú ìyà kíyà máa jẹ kó máa mú gàrí ṣo fẹ́ gbọ́ i'm your best friend mi lè lè fún ẹ lófo láyé ẹ ó tiẹ̀ fi dá ni ẹ wọ́n fẹ́ sọ ẹ́ dolówó ni ṣo fẹ́ gbọ́ advice tèmi as a good friend ọ̀rẹ́ tẹ́ pé kò ní tún ẹ̀ fat ló máa gé fún ẹ ṣo fẹ́ gbọ́ mi a máa lọ wá lọ́ọ̀yà tó dángájá torí ẹ pé tó mọṣẹ́ bẹ́ẹ̀ ni ṣòwárí ṣòrógùn tó ń jọ lójú yẹn tó fi pé ẹ mo ti lówó mo ti arrive ọkàn mi ti balẹ̀ o ṣòrógùn yẹn mo bá yín bẹ̀ sí méje ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ ọ̀rẹ́ mi ò sì lówó nìyẹn jẹ́ kó máa kó ṣì ẹ̀ lọ́kọ́ bóbìnrin ìwé tó fẹ́ as for you fọkàn rẹ̀ balẹ̀ a máa lọ wá lọ́yà tó gbójú tó mọṣẹ́ kò ṣe advice táwọn kan fún ẹ tí ò make sense tí ò tí ò mórí pípé wá èmi á sòtọ́ ọ̀rọ̀ fún ẹ tọ́rọ̀ rẹ mi ló jẹ́. wo má dá wetí lóhùn jàre ọwọ́ ẹ kó dàbí ajẹgbodò tó wẹ́ni kó wà ní má dá lóhùn àǹtí kóòtù dé ká wá di ọ̀wẹ́ ibi tó bímọ sí ó mọ̀ pé nọmba wọn ni ẹ àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo ó fẹ́ lé ẹ kóhùn di ẹwẹ́ ni ọlọ́run òde nígbà fún wọn ó máa jókòó sílẹ̀ ọmọ ìsílẹ̀ bàbá ọmọ ẹni má dá lóhùn ò kóòtù ń bo ibo ló ti gbọ́ ta ló ń ṣe bẹ́ẹ̀ bíbọ́ ló ti ṣe bẹ́ẹ̀ péyàn lọ́kọ́ọ̀tù yẹn gbọ́kọ̀ lọ́kọ́ọ̀tù yẹn tún wá padà sílẹ̀. má dá lóhùn o dábí ṣe dá ló ń wọ àdépò òun náà sì ilé ọkọ òun àtọ́dọ̀ wọn ti jà. inú jì ìmúníkà kò jẹ́ agbóòrùn aṣojú. Ah, ok wọ́n ti gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bọ́ ẹ jẹ́ kí n bí ẹni ǹjẹ́ ti ro kíní ìdàgbà ẹ̀rọ jinlẹ̀ jinlẹ̀ ẹ̀rọ kanlẹ̀. mo ti ro dáadáa mo ti ro dáadáa dáadáa dáadáa ẹ̀yin náà wá dúró àlàyé tí mo ṣe fún yín ah irú ọkùnrin yẹn kéèyàn tún ṣì wà pẹ̀lú ẹ̀ ó ti sú mi o in fact mi ìlè ó mi ìlè cope mọ́ ah ẹ mọ̀ pé ọkùnrin yẹn lè pààyàn ṣá. àà pààyàn bíi ti báwo. ó lè pààyàn o mo ti rò dáadáa. ṣé rí divorce tẹ̀ ń wo èyí a kò máa ń fi ojú kékeré a máa fi ń wò ni ọwọ́ yẹpẹrẹ la fi mú nǹkan tó rọ̀ mọ́ pọ̀ gan ṣé rí ọlọ́run tó mú ọkùnrin àtòbìnrin papọ̀ tó fi wọ́n ṣọkọ àtìyàwó ó ní nǹkan torí tó bá dẹ̀ àdí pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ náà gbogbo ẹ̀ náà kò ní divorce kí wàá ní gbogbo òwe mímọ́ sọ fún wa tá a bá ṣẹra wa ká pera pàápàá jùlọ ọkọ àtaya kó má sẹ́ni kẹta ẹ pera yín kẹ bẹ̀rẹ̀ yín kẹ tẹ̀síwájú òun níwe mímọ́ sọ fún wa ṣé o ti yé yín ok ó yé mi ọkọ yín ó ṣàṣìmáṣe kò lọ bóbìnrin mi ṣe ń ta wọ́n bímọ mi ò sọ pé nǹkan tó ṣe dà o mi ò sọ bẹ́ẹ̀ àmọ́ kí wàá ní a lè dáríjì ara wa fún ká gbàgbé ọ̀rọ̀ àtẹ̀yìnwá gbàtọ́ ọlọ́run ò ṣe mọ́ pẹ̀lú yẹn òun ò fẹ́yìn mọ́. ẹ wo lọ́ọ̀yà mo ti rò dáadáa a ti rò dáadáa. ẹ ẹ wo lọ́ọ̀yà ṣe fẹ́ gbọ́ a ti rò dáadáa in fact ọ̀rẹ́ mi ti jókòó ó dẹ̀ ti rò dáadáa bó ti rò ni. a ti rò dáadáa. ó ti rò ẹ wo ìkà lọkọ ọ̀rẹ́ mi yẹn o tó bá rí ejò báyìí tó wá rí ọkọ ọ̀rẹ́ mi kó mú ọkọ ọ̀rẹ́ mi kán pa kó dẹ̀ fẹjọ́ yẹn lè kó máa lọ. yes because me lè imagine orí mi àtọkọ ẹ̀ wọ́n jìyà wọ́n jìṣẹ́ wọ́n ṣe wàhálà ó wá dé tán ó wá fi pé ẹ̀hẹ́n nǹkan tó máa fi compensate ọ̀rẹ́ mi pé kò lọ fẹ́yàwó òṣì àti àwọn ọmọ òṣì síta ah ẹ wò kò possible ó ti rọ dáadáa ẹ bá wa nǹkan tá fẹ́ nìyẹn divorce yẹn gan ló fẹ́. ẹ jọ sísítà yín lọ́wọ́ àbí. ọ̀rẹ́ mi ni. ok ọ̀rẹ́ ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ tí ò fẹ́ kí nǹkan bàjẹ́ ni o. anyway um, mo ti gbọ́ but eh, màá tún fẹ́ rọ̀ yín lẹ́ǹkan kẹ́ tún tú ọ̀rọ̀ yìí rò. a ti rò dáadáa. lọ́ọ̀yà ó ti rò kò sí nǹkan tó ń rò mọ́ ah, kò sí nǹkan tó ń rò mọ́. Um, anyway màá tún farabalẹ̀ ka gbogbo brief yẹn dáadáa but eh, ẹgbẹ́ àmì láyè tí n bá pè yín màá tún lè suggest àwọn kankan fún yín but eh, a máa ṣiṣẹ́ lórí ẹ̀. final conclude. ẹ ẹni sùúrù ẹni sùúrù a máa ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ọmọ òfẹ́ kẹtù dàtú náà rò dáadáa. ìnújì kò jẹ́ agbóòrùn aṣebi. All the love, I show to you. I good news ni. Yeah. What's this? Divorce letter. Uh-huh, yeah. Divorce letter. Is this for me? Yeah. Why? Why why now? And eh, like why kí ló ṣẹlẹ̀ now? Òkú tó sin ẹsẹ̀ tí yọ síta. Gbogbo cover àṣírí ẹ̀ ti tú. Jẹ́ ká pàdé in court.

brother mi ṣẹ́rí wíwá tí mo ní kẹ́ wá yìí is very clear pé mo fẹ́ ká yanjú ọ̀rọ̀ tó wà lẹ́nu nítorí um, um, ìyàwó yín fine àwọn lèmi mọ̀ ìgbà tó gbé mátà ìwá fún mi pẹ̀lẹ́ ọ̀hún joy lawyers mi tí analyse gbogbo ẹ̀ mú ok kó tiẹ̀ tó di pé a fẹ́ lọ ilé ẹjọ́. E ẹ ṣe jẹ́ kí n meet ọkọ obìnrin kàti ẹ̀jọ́ sọ́wọ́ bóyá nǹkan ta lè yanjú níbí báyìí ni tí a ní láti lọ kóòtù mo ṣe ní dá ẹ jẹ́ ń gbọ́ láti ọ̀dọ̀ tí kí lẹ́yìn rò àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. that's the point kò ṣàlàyé anything for me? Ah, ah. kò yé mi ẹ ẹ mọ̀. yes di bí mo ṣe débi as a matter of fact tàfi débi òun ló jókòó yìí mo ń béèrè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ she is not saying anything kí ni mo fẹ́ sọ mi lọ́rọ̀ tí n fẹ́ bẹ sọ nǹkan tí mo fẹ́ ṣe ni mo fẹ́ ṣe o. nǹkan tí mo ṣe mi ò mọ. bọ̀ wọ́n fún yín lẹ́tà. the only thing tí mo mọ̀ ni pé ó fún mi ní lẹ́tà. àwa la draft lẹ́tà láti chamber wa. mo rú orúkọ yín bẹ́ẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọyàwó yín kan náà fẹ́ divorce yín ni. yes òun ló jẹ́ kó yìí kò sí anything fún mi. ok gbogbo ẹ ni wọn ti ṣàlàyé fún mi tán fún mi ní evidences tí a fi lè draft ọ̀dà mi ẹ ṣàṣemáṣe ni ẹ ní extramarital affair tẹ̀tí bímọ síta ojú ẹ lọ ìyàwó ẹ dẹ̀ ni abi divorce letter òun ò ṣe mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ó ó shock mi gan o já mi lára jẹ ó ó ó bá mi lójijì because mi mọ reason tó ṣe tó ṣe sọ̀rọ̀ nǹkan báyìí fún mi kó tiẹ̀ ṣe gbọ́ tẹnu mi náà ó mọ̀ mí kí màá ti bẹ̀rẹ̀ màá dé explain. kò sí nǹkan tí mo fẹ́ sọ òṣèbó ò ní tẹ́lọ́rùn ni aláìní tẹ́lọ́rùn ni nígbà tí mo ti ń bẹ jìṣẹ́ jìyà látijọ́ yìí ó wá ní change díẹ̀ lọ́wọ́ wá rò pé ayé ti kí o lè fẹ́ bìnrin mi so mo dẹ̀ ti rí evidence kò sí nǹkan tí mo fẹ́ bẹ ṣe mọ́ o kò sí mọ́ kólúkálukú máa lọ́ lò ẹ̀. ẹ jẹ́ ká wo ṣẹ́rí ẹ jẹ́ ká ṣe báyìí ṣẹ́rí ibi tọ́jú orí mi dé ń grandfather mo lọ́mọ ọmọ now ẹ jẹ́ ká wá gbé iṣẹ́ ti lọ́ọ̀ ti sẹ́gbẹ̀ kan ká wá sọ ní ti ẹ̀gbọ́n àbúrò ẹbí ṣe rí divorce ò ń ṣe nǹkan kékeré ohun tó máa ń mú wá ó pọ̀ nǹkan tó so mọ́ pọ̀ gan now mo fẹ́ kẹ́ ro tọ́ ọmọ yín irú ọmọ bẹ́ẹ̀ tó ti rí òbí ẹ̀ papọ̀ bàbá àtìyá tó wá ṣàṣà wá di pé ẹnìkan ló ń rí gbogbo gbà gbọ́dọ̀ yín ló wà ní o. ṣé tọmọ Ọlọ́run á Hmm. ó máa dé point kan life ẹ̀ tó máa máa béèrè bàbá ẹ̀ tí ó bá dẹ̀ ní dédé ó lè yí ọ̀hún kankan padà nínú ìwà tó ń wù ó máa ń disturb gan broken home mo ń ṣe nǹkan tó dára rárá èmi tí mo bá yín sọ̀rọ̀ i'm a product of broken home mo dẹ̀ mọ̀ nǹkan tójú mi rí ọlọ́run ló gbé mi ró báyìí tó mo fẹ́ kẹ́ ro kẹ́ dàrú dáadáa torí tá bá délé ẹjọ́ kò sí pa ń padà mọ́ judgement yẹn lè máa favour yín gan a lè sọ i won't be the judge but mo kàn fẹ́ ká gbé yẹ̀wò dáadáa ni ká tó tẹ̀síwájú. àwọn mo ti make up my mi. ok tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn but màá fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọkọ yín kí ni ẹ̀yin rò finally. It is fine by me. That's how she wants it. So I'm good. So we should go ahead and uh, file for the case. Yes. Ó ti ẹ̀gbọ́n bàtọ sọ ọ ní bóun ṣe fẹ́ nìyẹn. Ká fa gbogbo ẹ̀ lé òfin lọ́wọ́ báyìí ẹ ká jẹ lọ. òfin fọ́jú gan bẹ́ẹ̀ ṣe ń wò yẹ is very blind. nǹkan tí mo fẹ́ yẹn. all right um, kò um, sí problem um, I prepare all necessary briefs ah, tàbá dẹ̀ ti file case náà àjẹkẹ́mọ date tá a máa appear. Laura showed to you with that girl. I will forget everything. Eh. Eh. Eh àdìgbò lórí wọn wá ní kúrò màá jẹ ìṣòro yẹn náà màá jẹ gbogbo ẹni máa jẹ papọ̀. o dẹ̀ gbọ́ ni mo fẹ́ o. no ẹnu. abúlá ni mo fẹ́ o Jùmọ̀kẹ́ tẹ̀ níbi ìkọ́ tó máa tó lé o tó bá dé oúnjẹ yẹn ee ó make sense gan. ẹ gbé wa lọ gbé wa lọ náà. Jùmọ̀kẹ́. ibi tẹ bá ti fẹ́ lọ ẹ wa lọ ibi tí wọn fẹ́ lọ kájọ lọ ibi tí wọn fẹ́ lọ kájọ lọ. Ah, ah, ọ̀rẹ́ mi wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. wọ́n ló máa sanwó. wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. ẹ ẹ́ dá àwọn ìdá wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. ṣé mo dey join company. ẹ lè join wa ẹ jókòó. ọwọ́ lẹ́yìn máa ṣe báyìí mo tẹ́ mọ̀ fẹ́ni kó wá jẹun wa who does that ṣé ẹ mi àbí no ó wrong it's wrong. Um, anyway mo fẹ́ rí èmi lẹ fẹ́ rí èmi lẹ fẹ́ rí báwo ah, ṣé mo jọ single lady ni i'm a married woman abẹ́ ìwòjú àwọn tẹ fẹ́. hello bá ṣe mistake mi ò yẹ kí ẹ láti fi tọ́ fọ́ omi ẹ bá ń kọ́ sáfíkà ẹ ní tó jáṣà òṣùpọ̀ èdè tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá ṣe mistake bẹ́ẹ̀ fọ́n mu wọ́n sọ báyìí ayọ̀ yìí smart galaba Yemi, my caller, you're looking good. Sweet, are we doing? Can I have a word with you? ìṣẹ́jú kan láti jọ yòókù béèrè pàdé ẹ̀ já lọ járe. ó sì fọ́ bẹ́ẹ̀ rẹ wá ṣé wàá òkè ẹ máa súnmọ́ àjọ ẹ máa jọ rẹ ẹ rẹ́rìn ayọ̀rọ̀ ayọ̀rọ̀ ẹ̀ no problem kò sí wàhálà kò sí wàhálà. ayé mi o sísá ìjọ ẹ mọ wọn tẹ́lẹ̀ mi. ọ̀pọ̀ ẹ̀ tẹ́lẹ̀ mi. ẹ ọlọ́pàá ẹ ọlọ́pàá ẹ ní nọ́mbà níbi o ẹ ní nọ́mbà níbi o. nọ́mbà tí wọ́n yà wọ́n lọ ṣé àfẹ́ kí ni ká fi fún mọ́mí ẹ̀ mọ́. ṣẹlẹ̀ kí lẹ́ bò lẹ́lùrì sí kí ló ń jẹ́. àjọ oúnjẹ jẹ́ ní yìtì ni mà. bọ́ọ̀n bọ́ ìsọ̀jẹ́ kó àwọn ọdẹ nìyẹn pẹ̀lú bọ́ lọ́wọ́ òun nìkan lọ́mú làwọn yẹn wà. ọmọ mi nìkan lọ́mú. bẹ́ẹ̀ ni òun nìkan lọ́mú. ibo lọ́wọ́ ọmọ ọmọ mi lọ báyìí. ibo la wá wá ibo ni mo fẹ́ lọ báyìí kò lọ. ẹ wò mọ mi yẹn kọ́tẹ́ mi fura sí òun lọ́kọ ẹ̀ ó ṣẹ̀kọ̀ àwọn ọdẹ láti kóòtù ni òun nìkan ni mo fura sí mà. ayé mi òun àtọ́pẹ́ òun lọ kóòtù lóòótọ́ ṣókòó ìlú máa ń ṣiṣẹ́ yẹn ni ẹ̀yin ó dà ibo ni kí n wá báwo ni jẹ́ ká dọ́dí ọ̀dọ̀ ọkọ ẹ̀ náà. mo lò ẹ jẹ́ ká ọkọ lọ sí police station. police ló ní ká ọkọ lọ ọ̀nà ká statement. bẹ́ẹ̀ ni mà ohun bẹ́ẹ̀ ni ká ọkọ lọ mà ó yá mà. gbígbà bá ni. madam a ní kò jẹun a ní kò mú nǹkan olóò nǹkan kò mú tajútajú olóò nǹkan èmi ò dẹ̀ ní tọwọ́ àwa fún ẹ. à ń ṣèyàn burúkú o à ń ṣèyàn burúkú rárá bẹ̀tí tí ọkọ ẹ bá prove stubborn mi ò ní hesitate láti waste life o listen and listen carefully máa pẹ́ ọkọ ẹ sí nǹkan bá sọ are you with me ṣé amateurs ló pè wá ni láti twenty m òun bá wa bargain sí seven m ah now for the last time i want you to talk to him kó tiẹ̀ sún wá kéde tí gbọ́. ẹ ló báyàwó ẹ sọ̀rọ̀ náà bá sọ̀rọ̀. gbà èwo ni wèrè gbá fóònù wọn máa ń yìn ẹ o kò gbádùn. ẹ lọ ẹ lọ lọ́wọ́ lé ẹjọ́ máa yẹ pa mí jọba ní fún ọ nígbà tó fẹ́ náà fẹ́ gba ten million. Give it to me. Now listen and listen carefully for the last time ten million no deal and tí o bá hesitate láti sanwó yẹn i'm giving you forty eight good hours kò san ransom yẹn if you fail to do that consider your wife dead. ṣùgbọ́n. Oh my God. Eh? in fact mi tí n okay fine calm down what is the situation now. kò yé mi rárá wọ́n ní ten million làwọn fẹ́ gbà. what ten million. yes wọ́n ní ten million làwọn fẹ́ gbà káwọn tó lè release ẹ. come on that's a whole lot. tó bá mọ èèyàn tó ti ń pè mí àwọn family ẹ̀ ti fẹ́ pè mí pa oníṣẹ́ torí pé gbé mi lọ sí court so ọ̀nà tí mo fẹ́ gbà yọ ni pé kí ní kọ́ wá kidnap ẹ. course kí ló expect ọmọ àrùkọ àwọn làwọn á ń di ẹ ní. báwo ni mo ṣe fẹ́ explain ara mi. darling calm down calm down I know you are tensed right now but I need láti solve everything náà ni ṣé ṣé o ò lè báwọn kidnappers yẹn sọ̀rọ̀ ni tó bá tiẹ̀ lè gba seven million lọ́wọ́ wa ten million pọ̀. baby mo ti try nǹkan tó ju bẹ́ẹ̀ lọ in fact mo ti ti bá wọn sọ̀rọ̀ eight million wọ́n ní tí mi ò bá ti lè mú ten million naira yẹn wá pa àwọn máa pa ni. ẹ kọ́ máa pa o kọ́ máa pọ̀ mọ́ lọ́mọ o ah kí mo fẹ́ ṣe báyìí o. ah okay calm down darling you know what let me make one or two calls. ẹ a máa I'm sorry. Somebody, please, just take it easy, okay? Take it easy, I'm coming. trying to take ìmúníkà, ìnújì, ìmúníkà, kò jẹ́ agbóòrùn aṣebí. All the love, everything I show to you. I just believe. Yeah, hello, You can do this to me. Yeah, mo ti wà ní ibẹ̀ yẹn now listen má play pranks pẹ̀lú mi. Okay, nǹkan tí Mori Mori, i can see black gate ẹ̀ lọ́wọ́ sí mi bí i can see iye kan náà ok bẹ́ẹ̀ ni mo wà sá. now máa lọ síwájú níbi kan náà right away sir right away sir i'm coming now all the love, everything I show to you. I can't just believe you can do this to me. Yeah. The love dúró síbi tó dé yẹn. Gbé báàgì yẹn lẹ̀. Ó máa lọ wájú. Ok, máa lọ. Wàá pàdé ìyàwó ẹ lọ́nà. All right. Mm-hmm. Okay, okay, okay. Good. Divorce, divorce, divorce. ló ń ṣe ọmọ for goodness sake ah, the man i ti drop for over an hour Could dẹ̀ be? àbúdá ìbátu wò ni be bí yín rí bẹ́ẹ̀ bá dán wò. Ah, mo jẹ́rìí ẹ̀ ṣùràkàṣùrà ṣùràkàṣùrà tó bá sọ pé ta ni wèrè first class wèrè ni ẹ. Ah, wàhálà ọjọ́ original wèrè <laughs> wàhálà ẹ̀ àfi bíi pé o ti lọ sáró. aláì iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò tí n bá múra báyọ̀ máa fura sí mi. o tún rùn kí ló fi para o fò rí àbí kí ló fi para tí gbogbo ara ẹ̀ ló rùn. suraka sura ṣe confam ẹ. Ah, ó gọbọ síbẹ̀ mo ti confam. o tiẹ̀ try obì ẹ máa gbóná tẹ ìbàjẹ́ ọlọ́run o kàn ń rùn yẹ kó lọ kó lọ ní púùlù kó wẹ̀ ní fún bíi five hours. aláyọ̀ yẹ ẹ̀ka sábà ìṣẹ́. mo o ọlọ́run àbí bí kò ó rí i pé jùmọ̀kẹ́ ṣe fẹ̀rẹ̀ sí kóòtù náà ló ṣe wà. ẹ̀gbọ́n mi ò rí bó ṣe ń lọ ló ṣe wà kò sí gbogbo ọgbọ́n tí mi ti dá as a matter of fact mo try láti bẹ́ẹ̀ mo rí i pé kò gbọ́ ṣàánú fẹ́ lọ kóòtù ni nǹkan tí mo padà ṣàkíyèsí ní ọ̀rọ̀ ẹ̀ ni pé ó rà ń pójú kòkòrò wà ní ọ̀rọ̀ ẹ̀ ó ti rí nǹkan tí ọlọ́run ti ṣe pé ó ti ju ti tẹ́lẹ̀ lọ dáadáa hmm. so wá ò pé ó tẹ̀wọ̀n lọ́rùn kóun gbàlàjì náà obìnrin ò lọ́rùn ládùúgbò gbogbo nǹkan tí o ṣe fún tó kà sílẹ̀ pé o ṣe fún ọmọbìnrin náà ó sì bẹ̀rẹ̀ sí court ah. mo mọ̀ pé dódò ni ọ̀sán máa so ilé la máa bá bọ̀m̀bẹ̀ ọlá ṣe ètò ìdá fún wa ṣùgbọ́n jẹ́ kó ṣe ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́ náà. Ah, èmi ti gbà ká mọ̀ bọ̀dà mọ̀ pé dódò lọ́sàn máa sọ that's my belief ẹ kí n drop yín so mi gbàgbé yín lórí ọ̀rọ̀ tìbí yàn bọ̀tán yín náà ṣàrè ògbó nǹkan tó wà nílẹ̀ báyìí ìgbà tèmi náà fọ lójú mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo rí ìṣó ẹ drop mi náà. aláṣiwò ló ń la ará amẹ́ríkà o ọgbẹ́ni aláìwọ̀n ló ń la kò ṣe ará amẹ́ríkà o. Move! Officer, ṣé mo lè sọ̀rọ̀? mo kí ẹ̀yin àná mi ọlọ́run ní balẹ̀ àtọ̀nà wa jẹ́ ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó gba sùúrù ni kò sí arẹ́májà ajàmáparí ni ò dáa ahọ́n àtẹnu wọ́n ń ṣe gbólóhùn aṣọ wọ́n sì ń yanjú ẹ̀ ṣe rí ìyàwó mi dákun mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ẹ́ jẹ́ ká ṣe sùúrù sí gbogbo tí ó ṣẹlẹ̀ yìí ọláwálé náà ti ṣàlàyé fún wa àwa náà sì ti gbọ́ gbogbo bí ọ̀rọ̀ ṣe rí ṣùgbọ́n ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́ ó sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe ẹ dákun ẹ má bínú ṣẹgbọn ẹ jẹ́ ká yanjú ẹ ní tìbí nùbí ọ̀rọ̀ ọjà tí ọmọ bá ti wọ̀ ó ti di ọjà olówó obìnrin tí ò bímọ fún ni là ń sọ pé ó di ọjà òkúta nbo lẹ fẹ́ fi ọmọ síṣẹ́ fẹ́ bọ̀bẹ̀ la ọmọ sí méjì ni nígbà tẹ́ sọ pé ń lọ sí kóòtù àbí tẹ́ bá tiẹ̀ sọ pé bákan rèé tẹ́ fẹ́ ṣeré ṣé ọmọ ò ní padà sóyún papọ̀ lọ́jọ́ iwájú ẹ dákun mo fi títóbi ọlọ́run bẹ̀ ìyàwó mi ṣe sùúrù ẹ̀yin àna mi náà ẹ bá wa pẹ̀tù sí mo mọ̀ pé kó lè dáa lẹ́yìn náà bá wa. ẹ wo bàbá kò sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ bá wa kò sí ọ̀rọ̀ ń bẹ̀ rárá àǹtí mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ṣé àjọmọ̀ yín àtọmọ yín ni igbó kó lọ fún yàn lórí kó bímọ síta. kí mo kí o ti sọ ṣé fẹ́ máa rò sí bàbá ọkọ ẹ ni. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ jẹ́ ká pàdé ní court. ẹ wò dáadáa ẹjọ́ tó yọ lọhùn ẹ má bínú mo mọ̀ pé inú ló ṣì ń bí. bí wàá ta wá a kàn ní ká wá wọ ẹni tó jẹ̀bi ká wá gbọ́ ẹni tó jẹ̀bi àtẹni tó jàre nǹkan tó gbé wa wá nìyẹn sáà. Eh, ẹ ti ẹ̀dùn náà Ọláwálé ṣé o fẹ́ sọ fún wa yìí pé òun ò mọ òfin tó di òun lórí ìyàwó alárédè tóun àti Jùmọ̀kẹ́ ṣe. débi pé ó lọ ń bímọ síta èyí náà fi sírò ara yín náà ẹ wo anyway èmi ò lẹ́jọ́ púpọ̀ kan láti bẹ́ẹ̀ nìkan ẹnikẹ́ni rò nǹkan tó ṣẹlẹ̀ ni pé kóòtù lẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín kóòtù náà lẹ́dẹ̀ parí ẹ̀ sí. yes. à ń jèkúrú kó tán nìyẹn tó fẹ́ máa gbọ́n owó ẹ̀ sínú àwa ní ká ọ̀rọ̀ kọ́rọ̀ ò tán. àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀làwálé ikú tó ṣe ó ti pọ̀ jù kò dá rárá ó lójú obìnrin tó lè jẹyà sí jùmọ̀kẹ́ jẹ èmi gan tí mo jẹ́ ẹ̀gbọ́n jùmọ̀kẹ́ mi lè ṣe rárá ó ti pọ̀ jù náà. a ní parí ẹ tún sọ̀rọ̀ báyìí Okay, everybody fine kò ń ṣe pé mo jókòó bí láti prove pé mo jàre or something. ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni pé alábàárà láyé máa rí wọn kì í rélé kan náà ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí lóòótọ́ nǹkan lè ti ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n òun náà ní àwọn ọ̀nà tí ó gbà wúlò fún wa gbogbo nǹkan tá a jẹ́ àti nǹkan tá a dì lónìí ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹni yìí Mr. Wale ẹ jọ̀ọ́ dọ̀rọ̀ lọ mo máa advice yín kẹ́ madam wá sí hospital because ẹ̀yin náà rí i pé gbogbo gbìyànjú lórí wọn kò tí ì bọ́ sí bá a ṣe fẹ́ àlàáfíà ò tí ì sí lára tí mò ń wò yìí. sista nurse ṣẹ̀rí kò kí n ṣe àti gbé wá sí hospital ní problem tí mo ní but tí n bá gbé wá sí hospital kò sówó tí mo máa ń ná ni. ẹ gbìyànjú. I don't have money kò síṣẹ́ lọ́wọ́ mi for now ẹ jọ̀ọ́ ẹ kọ́ bá mi ẹ mọ iṣẹ́ tí ń ni ẹ̀kọ́ bá mi tún wò kí la lè ṣe tá a kàn tẹ̀lé fi wá oògùn bóyá two hundred three hundred five hundred gan agbára mi ṣe máa gbé ẹjọ́ bóyá kẹjú àǹtí malaria mi ta lè ra. ṣé ẹlẹ́mìí wọn ló ṣá. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ gbé wọn wá sọ hospital wa ọlọ́run lè ṣòwò tẹ máa fi tọ́jú wọn tọ́jú máa lálàáfíà. Ah, àti gbé wá kàn ní problem but mi mọ magic tí mo lè ṣe ni mi mọ magic tó máa ṣẹlẹ̀ tí má gbé wá sọ hospital tó bá béèrè owó lọ́wọ́ mi ni èmi gangan tí mo ṣe wà mò ń sick kálẹ̀ test mi náà máa mọ̀ pé nǹkan ń ṣe mí. ọlọ́run afẹ́yìn náà lálàáfíà. <sighs> ok máa tẹ̀lé nǹkan tẹ́ ẹ sọ máa tẹ̀lé nǹkan tẹ́ ẹ sọ láti gbé wá sí hospital yẹn. ẹ jọ ẹ gbé wọn wá madame má fara lẹ. tí o bá sanwó lọ́wọ́ èèyàn ah. àìsàn ni o. ẹ ṣe gan ẹ ṣe gan. Yeah. jọ torí Ọlọ́run sísítà mi ẹ mọ ojú ló ń rọjú ṣàánú fine doctor ti explain everything fún mi pé three fifty la máa need for operation tó fẹ́ ṣe fún ìyàwó mi ìyẹn kì í ṣe problem because nǹkan tó bá ti débẹ̀ dà láàyè èèyàn máa ń gba kádàrà ni èmi ti plan ara mi mo ti mọ tí mo ṣe máa wá owó yẹn but ẹ jọ ṣe ẹkọ lè bá mi bẹ̀ wọ́n láìkẹ́ bá mi bá doctor sọ̀rọ̀ pé kọjọ kọ́ bá mi ṣe operation yẹn tó ti ṣe tán èmi máa mọ tí mo ṣe máa gé ẹ̀tọ́ owó yẹn ẹ jẹ́ àtúrò ọlọ́run because for now ó wù mí kí sanwó yẹn but kò sówó yẹn lọ́wọ́ mi ẹ jẹ́ àtúrò ọlọ́run. ẹ fọ́ ní ṣá nígbà tẹ wá ń bẹ̀ mí ní ìsìn ṣé mi ni dókítà ni ordinary nurse lèmi jẹ́ bí báyìí náà dókítà ti bá yín sọ̀rọ̀ ẹ̀yin ní kẹ́ gbìyànjú kẹ́ ṣe nǹkan tó ní kẹ́ lọ ṣe. mo mọ̀ pé yìí kọ́ ni dókítà ṣe understand but èèyàn tó bá múlé ti gbóná ló máa ń gbóhùn ẹ̀yẹ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bá mi mi kì í mi ń burúkú mo máa mọ mo ṣe máa lọ wá owó yẹn ẹ jẹ kọjá kọ tírì tẹ ẹ jọ kí n kí àwọn mi kú ní ẹjọ́ torí Ọlọ́run help me out please help me help me Ọlọ́run á ràn náà lọ́wọ́. hospital wo lẹ́yìn ti gbọ́ nílùú wa yìí ipò wọn fẹ́ ṣe operation fún yàn lọ́fẹ̀ẹ́. ah ẹ àfi kẹ́ lọ́kẹ́ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ wọ́wọ́ yẹn kó kẹ́ kó wá. ohun òkété mi kò gúnyán ìsà ní ògbódò. Ah! ó ké tèmi kó gúnyàn ìsàní ògbódò. ẹ wo gbogbo ọ̀rọ̀ lẹ yóò papọ̀ mọ́wé tẹ̀ ń pa lẹ́yìn kẹ́ ẹ tètè lọ ní ìsìnkẹ́ lọ́wọ́ zù fowó yẹn kẹ́ kó wá kọ́ lè ṣe operation yẹn on time. ẹ àlàyé tí mò ń ṣe náà ni kẹtìrà láti ọ̀nà sàmì ò sọ pé kọ́ ṣe lọ́fẹ̀ẹ́ mo mí gbé kọ́kọ́ bá mi ṣe èmi á dẹ̀ máa san gbèsè ẹ̀ létà ẹjọ́ kẹ́ ẹ lè bá mi ṣe ìfẹ́ mi ìfẹ́ kí nǹkan kan ṣe ni ẹjọ́ bá mi bá dókítà sọ̀rọ̀ please just help me do this. ẹ kàn sọ pé kí help yín ni kí help yín ni wọn ò ṣe láwìn gan ṣe fẹ́ ní kó ṣe láwìn ni ẹ gbìyànjú ẹ̀yin ní kẹ́ gbìyànjú kẹ́ mú báyìí fẹ́ ṣe because láì ṣe pé ẹ kó wá ní ìsìnkú sí kan tó fẹ́ ṣe sí Ah, mo fẹ́ kó wá kò sówó yẹn lọ́wọ́ mi ni. ẹ gbìyànjú o ábẹ́tà kẹ́ gbìyànjú kẹ́ sáré ẹ̀. Ah! ṣé ilé ayé ìtẹ̀ wa lé débi pé tiẹ̀ sáwọn èèyàn tó ń ṣàánú mọ́ rárá ni. ọwọ́ náà nìyẹn wà. ọ̀fà yẹn. ẹ wọ nẹ́tíwọ̀kì yẹn bad bí nǹkan tẹ́ ẹ̀ bá mi sọ lórí fún kúdẹ́ ẹ̀ clear sí mo ń gbọ́ yín. nǹkan tí mo ń try láti explain lórí fóònù ni pé ó rẹ ọ̀rẹ́ ìyàwó mi bẹ́ẹ̀ ni so ó like nǹkan kékeré tẹ̀ lákọ́kọ́ pé ó ti wá dín ó di nǹkan tán ni wọ́n máa ṣe operation fún mi so ó ti wà lọ hospital ń sin báyìí mo wá ní ìdówó owó ni mo ti ń wá káàkiri so mo wá ní kí n wá báyìí òun gan ló ràn mí létí pé kí n wá sọ̀rọ̀ pé àà èèyàn dáadáa ni ẹ pé ó láàánú wa lójú in fact tó bá tiẹ̀ jẹ́ pé kò yá wa ni a máa dá padà. ẹ wù bí ṣe wà yín ẹ believe me ní ọkọ lọ́wọ́. sí ah! ọkọ lọ́wọ́ mi bí ṣe wà yìí ẹ. ẹlẹ́dàá ìwé mi mo ò ní ṣí ń gba kò sí ọkọ lọ́wọ́ mi ẹ kí la fẹ́ ṣe báyìí. ibi ẹlẹ́kẹta tí mo máa lọ lónìí rí kòsókòsó náà ni everybody ń sọ ẹ kòsókòsó ló ń sọ ọmọ yẹn wà ń bẹ̀ tí àbá fún dókítà ló wọ̀n ní treat ẹ. ọ̀ ṣùgbọ́n wẹ́mi ni Jùmọ̀kẹ́ lágbára tí ọlọ́run kò ní ṣe jùmọ̀ kẹ́sì àrẹ bẹ́ẹ̀ ló máa fi rìn jáde lọ hospital kò súnmọ́ ọkọ lọ́ọ̀ mi. ẹ bọ̀ ẹnu fọ́bọ̀ a lè fẹnu sọ fún dókítà pé kó máa treat ẹ tábà fún wọn lówó wọn ní ṣe anything. Ah, mo fẹ́ ṣe báyìí o bí ṣe wà mí ní ṣe ń gbá bí ṣe wà bọ́dì lẹ́ ń wò ó kò sí ọkọ lọ́ọ̀ mi ṣe wà ayọ̀ ọlọ́ọ̀ bá ń lọ. ó ṣe gan ìyá mi. Ah, o ibi tẹ́ ẹ̀ kó pẹ́ sí ẹ bánu padì ẹ wò ìyá lọ́jà àfi kẹ́ gbà mí ẹwọn ọmọ yín ò ní ṣàárẹ̀ hospital tá wà three hundred and fifty thousand ọdún ká lọ mú wa níbòdìbò ti fẹ́ rí yẹn ni mo ṣe ní kí n wá sábà yín ẹjọ́ ẹbòmí láṣìírí ọmọ yín ò ní ṣàárẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní dààmú lórí ọmọ yín ẹjọ́ nítorí ọlọ́run gbogbo iye tẹ bá rí ẹṣẹ́ àti ẹ̀yà mi ẹjọ́. ó ga ọ láwọn kò sànú wa kẹ̀dẹ̀ mọ́ owó ìyá jùmọ̀kẹ́ èèyàn mẹ́ta ló gbowó lápò ẹgbẹ́ tán rí nǹkan kan dá padà kò sówó kankan lẹ̀ ojú ẹlẹ́dàá yín tó. wọ́n ti wáyà gbogbo owó ẹgbẹ́ tán. ṣé ẹ má tán yìí ṣé ẹ má gbé òtọ́rọ̀ kò sí owó kankan lápò ẹgbẹ́. ìyá ọlọ́jà ẹ wò ẹ ṣàánú mi ẹyẹ tí ẹ yẹ èmi wò kẹ́tì ẹ gbìyànjú kẹ́tì ẹ wò bóyá mo máa tiẹ̀ ṣe dáadáa èmi ò ní ṣe bí àwọn màá tètè wá owó yẹn tí màá tètè dá padà fún yín mo mọ̀ pé inú àpótí ẹgbẹ́ lẹ ti yá màá dá padà bó dẹ̀ ṣọwọ́ yín náà lẹ bá ti lè yá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. tẹ́kùn bá wà lọ́wọ́ mi ni kí ló tí mi ò ní yá yín kẹ́ẹ̀dẹ̀ máa wo tó bá jẹ́ bí ìjẹta àbí àná lẹ bá wà ní kìbá sì tún dá díẹ̀ kò sọ́jà kankan lórí igbá gbogbo èlùbọ́ tó wà ní ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ mo ti tà mọ́lẹ̀ tán mo sì sẹ́ǹdì owó kan fi rajà sí ilé kan fi bá mi rajà ní kò sí nǹkan kan. ayé mi o ayé mi o. má dùnú náà jẹ́ kẹrí yá bò lọ ẹ sì gbọ́. bóyá kí n tún pọ̀ sókè. ẹ náà jẹ́ yá ibi ẹlẹ́dàá yín tó kò sówó kankan lọ́wọ́ mi. ọmọ mi o. Faye. I'm so surprised to see you. Ṣé àdúgbò Ilombeni, what are you doing in this area? Um, yeah. Arandi, Arandi náà ni mò ń gbé. Arandi ni mò ń gbé. You look lost. Are you okay? Is everything fine? Seriously, I'm not fine. Oh my God, you're not fine. What's Listen. wrong? You know what? Just come in, into the car. I'm so sorry about whatever you might be going through. Kilo ló seeing you like this breaks my heart. What's wrong? Hey, Shara, it's a long story. I want to hear. Okay, all right. Um, how can I be of help? Kilo ló just summarize it. Ọlọ́ọ̀lọ́ tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. Ìyàwó mi wà lọ́sípítù, a ní ìdòwò operation fẹ́ Oh my God. Your wife. Okay, you know what? Um, So you need to get back to the hospital. Yes, Ali. How can I be of help? Okay. Um, say five hundred thousand kéré jù? Five hundred thousand? Yeah. Of course, five hundred thousand ma ṣe a lot. Okay, so so you can manage it, right? Of, of of of course. Okay. Um, give me your bank details. Ah, uh, no, no, no, ma send the account number. Me, let me give you the doctor account. Okay, okay. What what what's the bank? I think it's using Z zenith or something ah oh, ọlọ́run ẹ̀ mà tóbi o zenith náà ni ọlọ́run o okay well, give me the number ọlọ́run ẹ̀ mà o ah. It's okay. Are you sorry? It's, no, no, no, no. That's okay. That's okay. It's nothing. That's okay. I'll just send it now. Ìyàwó mi ò ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. Kí ló fẹ́ máa dúpẹ́ mi fún? Ẹ̀tọ́ mi ni mo ń ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba ni kò jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ọlọ́run ṣe tó ti lálàáfíà hmm? kàṣàlàfíà yẹn gbogbo ló ṣe gbogbo so a kì í dúpẹ́ ara ẹni bí yorùbá ṣe máa ń sọ. Hmm? wo ọkọ mi jẹ́ kí n dúpẹ́ o jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ o tó bá yẹ pọ́kùnrin mi ni á fìyàwó ẹ lọ ẹ máa sá lọ ni jẹ́ kí n dúpẹ́ o. èmi kì í ṣọkùnrin mi ọkọ ẹ lèmi ok. bọ́ọ̀ níbo ló ti wá rówó torí mo mọ̀ pé kò síwó lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ síwó lọ́wọ́ mọ́mì náà níbo ló ti wá rówó tó fi sẹ́ẹ̀tù gbé lọ hospital. seriously long story ni long story ni bọ́n tí mo kọ̀kọ́ ń bẹ̀ ni pé tí ọlọ́run bá ti ṣetán tó fẹ́ ṣàánú ẹ̀dá èèyàn náà lọ́lọ́run máa ń rán gẹ́gẹ́ bá ṣe máa ń gbọ́ ọ̀rẹ́ mi kan tí mo ti máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀fọn díẹ̀díẹ̀ ọmọ náà ni ọlọ́run lò fún mi ló bèrè lọ́wọ́ pé kí ló tún ṣẹlẹ̀ mo ní ó kú ó kú okú nìbọn ro kí ló ṣẹlẹ̀ mo ní ìyàwó mi báyìí báyìí báyìí wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan lọ́sípítù bá fẹ́ san fún operation ó dẹ̀ bèrè lọ́wọ́ pé èlò ni èmi tẹ̀ ní tó bá tẹ̀lé rẹ ní tìǹbù fún mi kí màá tó wá mo máa sáré láti gẹ̀ẹ́tì tó kù tó máa bèrè pé èlò ni tí mo sọ yìí fún kíkọ́ ni kí n send account number mi or kí n send account number doctor mo send account number doctor sí the next thing doctor gan ló kọ́kọ́ pé mi pé àfọ àwọn rówó kan ò mi ni can you can you can you imagine. ọlọ́run máa ṣan ọlọ́run á bá mi bless ẹ nínú. àmín àmín. ọlọ́run á bá mi bless ẹ gbogbo nǹkan tó ń dùn ọ́ lọ́kàn lọ́lọ́run máa ṣe fún ọ. gbogbo nǹkan tó fẹ́ kọ́lọ́ ń ṣe fún yìí tí ó fẹ́ kọ́lọ́ ń bá lé dànù gbogbo mo fẹ́ mo fẹ́ kọ́lọ́ ń bá fẹ́ gbogbo mo kọ̀ mo kọ̀ ẹ̀ kọ́lọ́ ń bá kọ̀ torí olóore wa ni o. so baby ṣé kí n máa ṣe tíì tó gbóná hmm, olómi tí ìgbà kò ṣe are you sure you don't wanna take anything. i'm okay. My baby, do you want anything? You're fine? Are you sure? Please be fine, okay? You know mommy is fine now. Hmm? So, <sighs> well, I don't even like talking about it because Moko realized me sometimes I'm not just lucky. And Toba went to we were dedicated to relationships. Ah, even my mere friends, they can tell you I'm because I'm I'm very emotional. and I don't like you know I like things happening but okay, JP. most people mo ma get into wrong hands no matter how much I dedicate my time you know it's I don't know it's it's not a good experience. So you mean you don't have a boyfriend? You don't have a fancy like you don't have anyone in your life? No, I don't. Actually, I broke up with my ex last month. Really? Yes, I caught him, you know, doing a thing with my friend, my very close friend. Your friend? Yes. This is a friend that I practically discuss, you know, my relationship, what's going on with me and my partner. Anyway, the life is full of drama, so people are funny these days. And you know, other times you even get to like somebody, but due to something or situation in their lives, work. and who like who is that person that you like or you you love you want to get close to. Uh, uh, honestly I don't know I. You don't even know why you don't <laughs> want to talk about it. Oh, I don't even know how to say it so. Ah. okay what I'm saying is who is that person that you you truly you truly like like that you want to get close to to the you know. hope it's not what I'm thinking. Uh-huh. But I hope it's not, not what I'm thinking. Hmm. conversation right now. Okay. And it's quite unfortunate pé this kind of situation not warn me about it in the past. So reason tí mo ṣe wò pé báwo But first thing first, kọ́kọ́ ni lọ́kàn I'm not out here láti dálé No, Far from it. Because that's ìgbà tí mo ti pàdé ẹ̀, mo realize wípé and you're legally married. So mi ò kó rò pé mo fẹ́. okay but can you can you just go straight to the point because o ti ń dẹ́rù bà mí already. no no no no no you don't need to be afraid okay. okay fine. I am pregnant. Sorry, for who? For you. How? Because actually the last time, I've seen miss period me so mo realize pé mo ti take him. Come on, Feishara. Don't do this. Is this a joke or something? No, it's not. Come on. Ọmọ bó ṣe You know I'm married. I'm legally married. That's what I said. I'm not out here to cause you any pain or cause trouble. But that's what you're doing already. I can't do that see Sherry might get it wrong. Oh. I'm not saying marry me. No. Hell no. What I'm just saying is I think I owe it to you to let you know pé okay o mo lóyún fún ẹ. Definitely mo lè máa bí ọmọ yìí pé o lọ́mọ mi. You don't need to do anything for me. This is too much for me to handle. I understand. You don't understand. You don't. Oh my God kò ṣáàṣì pé mo fẹ́ lọ báyàwó ẹ̀ kí n sọ fún pé mo ti lóyún fún ẹ kò dé pé mo fẹ́ lọ gbé sórí social media or mo fẹ́ lọ sọ fún anybody. no kókò kókò ọmọ nípò lọmọ níbì kan fi tó kulẹ̀ fún mi but i think i owe it to you to tell you to let you know pé o lọ́mọ lọ́wọ́ mi you don't have to do anything don't worry okay. òye mi rárá wọn ní ten million làwọn fẹ́ gbà. what ten million. yes wọ́n ten million àwọn fẹ́ gbà káwọn tó lè release come on that's a whole lot. ìjọba àmọ́ èèyàn tó ti ń pè mí àwọn family ẹ̀ ti fẹ́ pè mí pa àwọn oníṣẹ́ torí pé gbé mi lọ sí court so ọ̀nà tí mo fẹ́ gbà yọ ni pé kí ni kọ́ wá kidnap ẹ̀. course kí ló expect ọmọ àlùkò àwọn làwọn á ń di ẹ̀ ní. báwo ni mo ṣe fẹ́ explain ara mi. darling calm down calm down i know you are tensed right now but i need láti solve everything náà ni mm. ṣé ṣé o ò lè báwọn kidnappers yẹn sọ̀rọ̀ ni tó bá tẹ̀lé gbà bí seven million lọ́wọ́ wa ten million pọ̀. baby mo ti try nǹkan tó jù bẹ́ẹ̀ lọ nípa mi tẹ́tí bá wọn sọ̀rọ̀ eight million wọ́n ní tí mi ò bá tilẹ̀ mú ten million naira yẹn wá pa àwọn máa pa ni. ẹ eh, kọ́ máa pa o kọ́ máa pọ̀ mọ́ lọ́mọ o ah kí mo fẹ́ ṣe báyìí o ah okay calm down darling you know what let me make one or two calls ẹ eh, àmàlú yẹn. Sorry. Somebody, ah, please, take, just take it easy, Take it easy, I'm coming. Hmm? Yes. Owó nígbà tí mọ́mí ìyàwó mi gan tí wọ́n ní kéèsì apààyàn ẹni yìí náà lẹni tó dúró fún wa. láti sẹ́ni mọ́. gbá mi ta. ẹni sùúrù ẹni sùúrù ṣe ẹ ṣàfara yín ẹni sùúrù ẹni sùúrù ẹ fara yín ẹ fara yín balẹ̀ ẹni sùúrù. ok nǹkan tó sọ yìí ó rí bẹ́ẹ̀. láti sẹ́ni mọ́ ó dá mi lójú ojú mi méjèèjì báyìí mo fi rí wọn. ṣé o lè ṣọ́ àpótá bá dé ta ń bẹ̀rẹ̀ máa rí àṣẹjúmọ́. ó dá mi lójú. tí mi bá báyà àṣẹjúmọ́ bẹ̀ máa bá ẹ já o bẹ̀ tí máa báyà àṣẹjúmọ́ bẹ̀ wà láìta láì máa kọ́ mi ti sí ẹ lọ́rùn. Ah, máa kọ́ mi ti sí ẹ lọ́rùn. sórí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn nǹkan tó kéré jù ní ayé mi bọ̀ fún mi bí oṣù méjì máa arrange everything. ah oṣù méjì kẹ ah, mi ò lè kóòpù di oṣù méjì yẹn mo sọ pé bọ̀bọ̀ tí mo wà lọ́dọ̀ ẹ̀ ó ní mi lára gan seriously mi lè kóòpù oṣù méjì oṣù méjì ti pọ̀ jù. ok kò sí wàhálà i can still do that màá gbìyànjú. I trust you. báwa ni owó tí mo lè. ó jẹjà bẹ́ẹ̀ ìyá sẹnimọ ìyá sẹnimọ ṣé ọ̀dà àti ẹ̀sán sọ pé òun lọ fún mi lélẹ̀ ṣé ọ̀dà àti ẹ̀ ló wà yìí. tàlẹ́ níta ṣẹgbà ṣẹwà òkè. ẹ wá Charlie ma ní sùúrù má sọ̀rọ̀ sí mi. ọkùn ṣẹwà òkè. Charlie ẹ sà ayé yìí fẹ́ bàjẹ́ ni mo bá yín sọ̀rọ̀ mo bá yàwó mi sọ̀rọ̀ ẹnu ẹnu ẹnu ẹnu bíi tóbi tí bá kọ́ tí bá ọdún àpòlò ọdún àpòlò ìwé ìdílé ìwé ìdílé olè dukú ni. bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ lébọ̀ lébọ̀ lébọ̀ bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ bàbá sẹ́ni mọ́ yẹ wọ́n ti pààyàn yẹ wọ́n ti tán ẹ gbà mí ah, oh, kí ló ṣẹlẹ̀. Eh, eh, ah, bọ̀dáyì àti obìnrin kan lọ́wọ́ rajà lọ́wọ́ mi bíbá wọ́n dẹ̀ mu ọtí lọ́wọ́ o bí ọkùnrin kan ṣe dé nìyẹn bá ní pé ìyàwó òun ni ó gbé wa kí n tó rí kí n tó kí n tiẹ̀ tó mọ̀ báyìí ó ti lórí. bẹ́ẹ̀ ni tí yìí ó ti kú. mi ò tiẹ̀ mi ìjẹ́ fọwọ́ kọ̀ wọ́. ẹni tó làgò lórí dà. lọ. ó làgò lórí ó dẹ̀ jẹ́ eh, ọkọ san tẹ́mi ló gbà. bẹ́ẹ̀ ni mi ló gbà. ibi tó lẹ́mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi. mọ́mí sẹ́límọ̀. báwo ni. ṣé ń travel ni. ah irú ìbéèrè àpọ̀dà wo nìyẹn ṣé wàá ló mọ nǹkan tó ṣẹlẹ̀ ni. mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀. o mọ nǹkan tó ṣẹlẹ̀ báwo. o mọ̀ kí bàbá bàbá sẹ́límọ̀ ti jáde kúrò nílé yìí láti ìjẹta wàá sọ fún mi pé o mọ̀. mọ́mí sẹ́ni mọ́mí mọ kankan. ok ṣe fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ó dáa mo fẹ́ gbọ́. èmi àti ọ̀rẹ́ mi kan níbi iṣẹ́ àjọṣeré jáde lọ sí báà kan bí dáàdì sẹ́ni mo ṣe wá ká mi mọ́ bẹ́ẹ̀ nìyẹn o ló bá fọ́gùn mi ẹni ẹlẹ́ni lórí ẹni ẹlẹ́ni ti kú báyìí ó ti sá lọ láti ìjẹta àárọ̀ yìí lọ́rẹ́ mi kan ló hìntì mi wípé uma tó ní báyẹn pé wọ́n ti lọ gbìn torí ẹ̀ èmi náà ń sá lọ mo fẹ́ sá sálà fẹ́mi ara mi bàbá sẹ́ni mo ti sá lọ. ẹ jọ ìlú wo lẹ wá lọ báyìí tí mò ń sá lọ kòtónú yá. ṣé mo yan kòtónú ni. ìyá ọkùnrin. a kí n sàṣọ ọlọ́fẹ́ mi mi lójú. Ah, ṣé kí n dúró ni. Ah, ayé mà burú. ó dẹ́ aṣọ fẹ́ ràn mí lẹ́wọ̀n. Ah. ẹ jẹ́ máa lọ. mọ́mì sẹ́lí mọ́. <laughs> ẹ̀rí kan tó jó oníṣìnà rí olóòṣì aláràkà oníranù kan tó jó oníṣìnà rí òun lójú yín ti rí yẹn kí òun wà lé ọkọ kí tọkọ ẹ má tó a ah, kò máa bá ah, ah, obìnrin mi yìí máa ga fún ọ. àǹtí mi. yes ṣẹ́yìn náà ti wá rí i pé gàǹbàrí ẹ̀ ó jẹ díẹ̀ nù òbí kò wọ́n náà bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ but nígbà mi bí ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà ṣe máa ń sọ tó tó ṣe bí òwe wọn ní orí bíbẹ́ kọ́ ni oògùn náà orí a lè torí pé orí níná káwá bẹ́ orí náà sọnù náà torí ẹ̀ mo ti pè láìmọ̀ ìgbà mo ti try láti bẹ̀ mo ti wàásù fún lóríṣiríṣi ó yarí ó nínú pé dandan òun fẹ́ lọ sí court ok fine sí ta bá wá lọ tí wọ́n pín everything sí méjì at the end of the day fine pé ó ti ní lọ́kàn pé òun lòún jàre òun lòún máa win ṣé nǹkan tí wọ́n bá fún yẹn ṣé yẹn ló fẹ́ sọ déèyàn ni ọmọ tí a bí ń kọ́. ọ̀làjọmọ̀kẹ́ ṣé bí ọ̀rọ̀ ti ṣe rí ni ọkọ yìí ṣàlàyé fún wa yìí. ẹ má sọ lọ bọ̀dá mi kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ kí ló ń sọ. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ kí ni bíìtì ẹ̀jọ̀ kí ni bíìtì tó ṣe tó bá ó fún lówó hospital ẹ̀ so. really. Jùmọ̀kẹ́ wà ní sùúrù ni o òkú ò kí ń wó orúkọ àwa ruru. ẹ sọ ẹ kí n sọ̀rọ̀ ó fún lówó hospital fine ayé ń ṣerú ẹ ṣé tí ò bá ṣe ẹlòmíà ṣe tíyìn ò bá ṣe ẹlòmíà ṣe nítorí pé wá fún lówó hospital ó ṣe kinní kan ṣe kinní kan ìyẹn ni kò fún lóyún kó bímọ síta ẹ jẹ́ ká pàdé ní court kò sọ̀rọ̀. ẹ wò dáadé níbi dé i'm short of words ní ìtẹ́ ẹmọ kan tí mo lè sọ. ẹ wọ̀n pé àǹtí mi ló yẹ kó wá but wọn ò sí ilé wọn kàn rán mi wá ni tí n bá dẹ̀ délé màá jíṣẹ́ fún mi gbogbo ọ̀rọ̀ tẹ̀sán pátápátá àti ilé ìtọ́ ọlọ́wálé sọ náà màá jíṣẹ́ fún mi. a jíṣẹ́ ń bá mi àwọn ọ̀rọ̀ ìmúnipa kò jẹ́ agbóhùn aṣebi. All the love, everything I show to you. I can't just believe you can do this to me. The love I show to you without God. Smart àbí kí ló ti pé púpọ̀ yìí? Mo ń bẹ Sọ́lá tẹ̀kùn. Wọ́n ní pé ta ló wọ́n yín pé tẹ̀lé ọgbẹ́ mi sí bọ̀ ẹ ti ń bi mí látàrọ mo ní ìyànkọ́ kó rọ́ wa ká lọ gbẹ́ anybody à ń ṣe kidnappers à ń gbẹ̀yàn àìwà ní ìlàgbẹ́ yìí ṣe ẹ̀fẹ̀ mi lẹ́nà alágbẹ̀yàn àti gbẹ̀yàn. <laughs> mo ń fi ọ̀rọ̀ ẹ rẹ́rìn nítorí pé ẹkún tó máa sun mo béèrè lọ́wọ́ ẹ mo ní pé ta náà ń pé kẹ́ lọ gbé Mrs. Jùmọ̀kẹ́. bọ̀gí ló ń ṣe tẹ̀yìn ṣe bẹ̀rẹ̀ ń ṣe yẹn náà ṣe fẹ́ máa wẹ́sùn sí wa lẹ́sẹ̀ àgbẹ̀ anybody anybody wọ́n wá ń ṣe à ń ṣe kidnappers ṣáájọ tọ́ọ̀gì ni ṣáájọ ọmọ ta ni kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nù. smart ta ló rán yín pé kẹ́ lọ gbé mrs Jùmọ̀kẹ́. ẹ mọ̀ wọ́n ti máa sọ fún yín sísè ẹ bá fèmí sílẹ̀. shut up your mouth. mo ń bẹ sọ jẹ́jẹ́ mo ń sọ sóbìnrin sóbìnrin ó sọ fún mi pé wọ́n ń wò pé wọ́n ṣe kinní kan ok nísìn màá wá fi irú èèyàn tí mo jẹ́ wọ̀nyí ṣó ti gbọ́ sórí nǹkan kan wà níbí wọ́n ń pè ní òfòfò mo mọ̀ pé òmùkọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ o iron ni wọ́n pè bẹ́ẹ̀ boiling ring ni wọ́n pè bẹ́ẹ̀ ṣé o ti rí tí bá nọ́ọ̀sì òun ni mo máa lọ mú wá fún ẹ máa kọ́kọ́ fi dá pátá mi ṣe lára bóyá o máa wá sọ àbónisọ̀ wá wá sọ fún mi báyìí tọ́jú lọ́sítà mọ́tò lọ́wọ́ ìgbẹ́tẹ̀gbẹ́ mi sí jùmọ̀kẹ́. o sista bẹ́ẹ̀ ń tírẹ́tì mi yìí bí pẹ́ fẹ́ kí confess nǹkan tí ì ṣe àkí ṣe yìí náà mi ìgbéyàn àwọn ògbóná àmọ́pẹ́ tó gbé o àtẹ́bámẹ́ tó sọ ni ẹ wá síwájú. mi lábẹ́ ń kígbe lé mi lórí àwọn òun gbéyàn àgbéyàn bẹ́ẹ̀ ṣe ibi pẹ́ fẹ́ rògbò mi ni mi ìmọ̀ kankan pa ok Mr. Radical my good person mo like ẹ gan ṣé pé nígbà tó ti dé ìgbà mi ò fọwọ́ kan rárá tó mọ̀ pé you are a gentleman I no be gentleman at all. I no be gentleman at all. No, na policeman make me gentle. Ara me gentle Situation tí mo wà nú ẹ̀ bí jẹ́ gentle. Ah. ah. Calm down. Sórí àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ti jẹ́wọ́ fún mi. ọlọ́pàá àwọn yòókù tí wọ́n jẹ́wọ́ fún yín ẹ ẹ lọ bá wọn mi àti yóò ní kéèsì mọ́. calm down ṣe fẹ́ gbọ́ mo fẹ́ kí o sòótọ́ fún mi as in mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ dáadáa wọ́n náà wọ́n ó jẹ́wọ́ fún mi. ọ́fíìsà ẹ má fi ọwọ́ kàn mí tí mo bá fẹ́ ṣe ọlọ́pàá màá bí jẹ́ DPO àbí kọmíṣánná mi ò dispute ẹ ẹ má tẹfa lára mi ẹ má dùsẹ lára ẹ jọ ń torí on one condition mo lè fi sọ̀rọ̀. okay. báwo ni mo ṣe máa bọ́ nu kéèsì. ṣé o fẹ́ gbọ́. confounding me o ò ní problem. ṣé o fẹ́ gbọ́ bí tó wà yìí ìyẹn níyà ló ń jẹ o wà padà kú mi báyìí tó bá ti jẹ́wọ́ fún wa o ò ní pọ́ọ̀ wá kú mi báyìí. àwọn onígbà onígbọ̀wọ́ báwo bá gbá onígbọ̀wọ́ àwa tẹ àwa yá àwa di nonentity níwájú àwọn tó wà initiated o. smart. máa ń ṣe bọmọ tí ó gbà tó rí ni. kọ̀fáàmù. ṣíwèrè dànù. nẹ́tíwọ̀kì yẹn. aláì. àgbà. tí wàá lè. Afa ah. kí ló ṣe? Ó ti fẹ́ pọ̀n. Surakatula. Orí ẹ̀ wà ń bẹ̀ gbà. Surakatula. Ọ̀rẹ́ mi. Tó ń sọ tó ń sọ. Ee sálá báwo lè bẹ kó jẹ? kí ló ṣẹlẹ̀ fẹ́nu ẹ sọ̀rọ̀. ẹ ẹ ṣeun sẹ́rí mo ti ṣàlàyé fún àwọn àǹtí yìí nígbà tí mo ti rí àwọn ní ẹnu ọ̀nà àwọn náà wá mú mi wá bí èmi ò mọ̀ pé jọ́ǹtì náà tó wọn dúpọ̀ àwọn yẹn máa ń ṣe fàájì o yìí sì mú kọ́ọ̀pù dání èmi náà bàbá yẹn mọ nú kínní. <laughs> wa o lajú ẹ dáadáa ni ṣé ìbá ìjọ ilé ọtí lójú ẹ ni wọn sọ fún ẹ pé fàájì là ń ṣe ń bi èèyàn làwọn pa mí kò jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ nọ́mà o ti gbọ́. Ah, ẹ má bínú èmi ò mọ̀ pé bíbá ẹ má nǹkan tí mo torí ẹ̀ wá bí gangan fún ni pé sẹ́rí ìyàwó ọ̀gá mi gangan lémi pẹ̀lú rẹ̀ jọ díìlì àjọ díìlì ni ó sì yí ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ kó fún mi lọ́wọ́ tèmi ni ò bá fẹ́ fún mi mo wá wò pé ọ̀rọ̀ tó sì wálẹ̀ yìí lè gbé lọ sí tọlọ́pàá yìí sì lè gbé lọ sí ọgbà àwọn sójà mo wá wò pé ah mo gbọ́dọ̀ wá fẹjọ́ ẹ̀sùn àwọn tí wọ́n jù mí lọ mo sáà sí tracy bí ń gbà tán wá fún mi mo wá rí àwọn àwọn náà wá ní ẹ bá mi gba owó lọ́wọ́ wọn torí ẹ̀ mo sì wá bí. ìyàwó ọ̀gá ẹ̀ fọwọ́ lágbá ẹ lójú. ó fi gbá mi lójú ni o. ó dẹ̀ fẹ́ kakọ̀ yà fún ẹ. bẹ́ẹ̀ni. <laughs> ìyẹn ló kéré jù nǹkan tó kéré jù fáwa nìyẹn. wọ́ọ̀sì wọ́n bí padà wọ́n á gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bí tó wà yìí ó fárẹ̀ balẹ̀ kí ló ń ṣe ẹ̀ a máa ń sanwó lẹ̀ níbi táwa yìí ni lọ́ba sanwó yẹn sílẹ̀ yẹn náà pè lásán tẹ́lẹ̀ wọ́n hmm. máa ń gbà bọ́wọ́ tó sọ yẹn fẹ́ gbà kí ló pè tú kíní kan àti kí pè. ẹ jẹ iṣẹ́ rí owó wà lọ́wọ́ wọn owó wà lọ́wọ́ ọ̀gá mi àti ìyàwó ẹ̀ tẹ́ bá ti lè mú ẹ̀yìn kan béèrè twenty million ẹ rí i pé yóò fún yín twenty million. twenty million àá wà òkè àá máa fi ṣòwò iṣẹ́ tó wọ́n wà àá lè máa kó rẹ̀ àá máa kó bùkátà lọ sí ibi tó ti wà. ẹ ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ jẹun bá tèmi lọ kí wọ́n láǹfààní pé mo gbé iṣẹ́ wá fún yín ṣé èmi mo ní client ṣé ọ̀dà ẹja ṣe báyìí ṣé tẹ́ bá ti gba twenty million mo mọ̀ pé yóò fún yín tẹ́ bá ti gba twenty million hmm, ẹ̀yin náà ẹ yọ five hundred thousand ẹ fẹ́ mi ní nineteen thousand. wà àbọ̀lẹ́ burúkú ni ẹni ṣé ò káwa mú five hundred thousand nínú twenty million ṣó ṣí ere ni ṣíbí àti wà lórí ẹ̀kọ́ bẹ̀ ọba kí pé méjìlá fi ṣíbí àti wà. mú fìlà ẹ wá báyìí sọ́fà bọ́lẹ́dì a máa fi inú bàtà. Ah, inú bàtà. ẹ ẹ tí ẹni sùúrù náà ẹni sùúrù náà. olóṣì lélẹ́yìn. ṣé idiot ni ẹ àti sọ̀rọ̀ ká tó wọlé síbí báyìí ni ọgbẹ́ni lè máa là láwàá lọ́wọ́ o àwọn kọ́lá fẹ́fẹ́ ẹ̀mí wa rọ́ọ̀kù ni àwọn kọ́kọ́ la máa yọ iye tó ń wà bẹ̀. ẹ má bínú ma. ṣúgà ló ti mú bàbá àbàdàn. ìkútọ́ mi ni mo ti mú wèrè wa. ẹ ẹ ẹ tó lọ lọ síbí nínú twenty million èmi náà sáré bíi two million. ọmọ dáadáa ni ọmọ tó sọ ó parẹ́ ni two million máa tó ẹ̀ àfi bọ́ àwọn family. smarto babo lọ gba information àti gbogbo details iṣẹ́ yẹn kó lọ arrange ẹ̀. ó yẹ máa jẹ́ nìyẹn. ó yà á nìyó. ẹ ẹ fìlà mi mi tí mi kí ló ṣe wọn. ní sọ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ká bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bí àṣẹ. màá fẹ́ tí ẹ láìkí sìgá ń sìn ṣó yá wèrè ni. ẹ ọ̀rẹ́ mi bí tọ́sán kúrò àgbéwà lẹ́yìn oṣù máa gbéwà lọ tó ló ń jẹ lé màá jẹ tó fẹ́rù yẹn náà màá jẹ fún gbẹ̀rẹ̀ máa jẹ papọ̀. o dẹ̀ gbọ́ tèmi fẹ́ Jùmọ̀kẹ́ àbùlà ni mo fẹ́ o. no ẹnu. àbùlà ni mo fẹ́ o Jùmọ̀kẹ́ níbi ìkọ́ tó wà sùn léwìn tó bá débi oúnjẹ yẹn ó mẹ sẹ́ǹsì gan ẹ gbé wa lọ gbé wa lọ náà. jùmọ̀ kẹ́ ẹ náà fẹ́lẹ́ ibi tẹ bá ti fẹ́ lọ ẹ gbé wa lọ ibi tí wọn fẹ́ lọ kájọ lọ ibi tí wọn fẹ́ lọ kájọ lọ. ọ̀rẹ́ mi wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. wọ́n ló máa sanwó. wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. ẹ ẹ́ ní a kà wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi ṣé mo lè join company. ẹ lè join ra. ẹ jókòó. bọ́ọ̀ lè máa ṣe báyìí mo tẹ́ mọ̀ fẹ́ ní kó wá join wa who does that ṣé ẹ mọ̀ mi no ó wrong it's wrong. Um, anyway sister mo fẹ́ rí yín. èmi lè fẹ́ rí èmi lè fẹ́ rí báwo ah, ṣé mo jẹ́ single lady ni I'm a married woman àbẹ́ ìwòjú àwọn tẹ fẹ́ rí hello. báwo ti sábà ní sìkìtì tí a bá ṣe mistake yóò yẹ kí a ti fi bọ fọ omi bẹ́ẹ̀ bá ń kọ́ sí àfíkà ẹ ní kí n ká ṣe àwọn òṣùwọ̀n èmi kò jẹ́ bẹ́ẹ̀ tí a bá ṣe mistake bẹ́ẹ̀ fọ́n láti sọ báyìí ayé mi smart. Dudiyemi, my caller, you're looking good. Sweetheart, we do well. Can I have a word with you? Ìyẹ́jú kan láti jọ yòókù béèrè pàdé ẹ̀ já ló járe. Ó sì fọ́ bẹ̀rẹ̀ rẹ wá, ṣé wàá òkè? Ẹ máa smile, ẹ jẹ́ ká máa jọ rẹ̀. Ẹlẹ́rìn, are you are you right? No problem, kò sí wàhálà. Kò sí wàhálà. Ọ̀rẹ́ ayé mi o, sísá ìjọ, ẹ̀rù wọn tẹ̀lé mi. Ọ̀pọ̀ ìtẹ̀lé mi. Ọ̀pọ̀ ìtẹ̀lé mi. Ọ̀pọ̀ ìtẹ̀lé mi. kó kúrò ní kéèsì ìgbàgbé sọ fún ẹ sọ pé owó mú un. wọ́n lọ mo bá rìnrìn òṣì. ẹ ẹ ẹ ẹ ẹ jọ kí lèmi ṣe èmi ò ṣe wọ́kọ̀ náà sórí gbogbo tó bá sọ nígbà yìí máa bí báwa nìkan là ń gbà yìí gbogbo ẹ̀yìn kó wà ní surroundings tẹpátí station àwọn ọkọ̀ tẹ ṣe. ẹ ẹ ẹjọ ẹjọ tó lọ. gẹ́gẹ́ gẹ́gẹ́ la wá gbádùn mi báyìí ẹ wá bọ́ọ̀sì wa mọ́nu rúùmù ṣé mo jẹ yahoo bọ̀ lójú yàrá ẹ̀rọ kọlà tí ń ṣe yahoo ni. ó jẹ́ dákẹ́ inú ẹ nítorí gbogbo nǹkan tó bá sọ níbi la máa lo against any court of law. mo tún lọ court. mo tún lọ court. ẹ jẹ́ mi láì ta mọ́tò padà wọ. Eko kú kalẹ̀ Thank you very much. Madam, I told you I'll just see in the next few minutes. No problem. Okay, ma'am. oh, gentlemen, sorry I kept you waiting. Wow, okay. Hey, Thank you. Sit down, sit down, have your seat. Okay. It's just going to be very brief because it's an extremely busy day for me. I want your phone mi, mo kàn ní kí really, sáré rí important ni. So, where are we? Eh, torí ẹ̀ náà la ṣe ní ká yọjú sí yín lórí property tẹ bid fún uh, agent jẹ́ kí n mọ̀ wípé thirty eight million ni uh, ẹ fẹ́ san but àwọn èèyàn tó ń dà mí láàmú pọ̀ lórí iṣẹ́ yẹn tó jẹ́ pé ẹnìkan bid for forty million forty two million wọ́n á ní kí wọ́n á bá yín bóyá tábàtẹ̀ lè jí ẹ̀ ọ́ báyìí forty million kíni yẹn á lè iṣẹ́ yẹn á lè dùn. no no no kí n tó fún yín ní price èmi àtàwọn lawyers mi and everybody àti law inspect property yẹn kò kò ju thirty five million lọ fine òun ni mo ṣe add extra three million sí pé at least mi ò fẹ́ kó bọ́ síbòmí kó bọ́ sí kó lè bọ́ sí mi lọ́wọ́ ni but ẹ bá ti wá fẹ́ máa fo omi já àbí yọ. ẹ nǹkan tí èmi ń tẹ̀ láti sọ rèé ṣe rí àwọn agent tó sọ̀rọ̀ǹdà wa náà tó ti mọ̀ pàṣẹ yẹn wọ́n pọ̀ wọ́n dẹ̀ máa fẹ́ gba kankan ẹ jẹ́ ká ṣe bí forty m ó máa wà okay. no i think thirty eight it's that property is okay for thirty eight million so tẹ bá dẹ̀ ready let's seal the deal and keep it going. so madam ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé àdéhùn títí àwa agent. no mi ò gbàgbé ẹ̀yin agent i will definitely sort you guys out but let's be sure and seal the deal. ṣé èyí máa yanjú wọn kọ́ má dà wọ́n láàmú. ẹ ẹ tí bá ti yanjú wọn we can go for that thirty eight tábà máa rówó gbà lé mi mọ̀ pé ẹ lè gbalẹ̀ ni i mean it's property land so uh, you should know better. gbogbo document ti ready. there's gonna be a lot of signing we still have to Google arrange documents Hey, but my lawyer needs to be there. okay okay that's good so nice doing business with you. thank you very thank much. You very much. mo mo mo ẹ rí i pé wàá rò pé mo kàn ń jọrìí mo mọ̀ wọn náà wọ̀ kẹsà sórí lẹ́yìn. now àwa ti peg owó yẹn sí forty million gbogbo tó ń sọ pé ìkọrí eh, bákan bákan eh, ilé yẹn ju forty million naira lọ tó bá ń ṣe situation tó wà nílẹ̀ pé àwọn tí wọ́n ní problem lórí ẹ̀ ni ilé yẹn tí wọ́n bá fara balẹ̀ èèyàn lè ta ilé yẹn tó bí sixty five million. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn bíi mẹ́rin ló ti wá fún ọ̀rọ̀ ilé yẹn ẹni tó kọ́kọ́ wá yẹn náà ní twenty eight ah, ah. mo tiẹ̀ kọ́kọ́ lé yẹn dànù ní pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ ẹnì kejì tó wá bíi thirty two ló nà ṣẹ́rí ẹnì kẹta àwọn yẹn ò tí mi rí seriousness lára wọn ṣùgbọ́n àwọn ẹnì kẹrin yìí àwọn tó nà ní thirty eight yìí mo believe pé wọ́n serious because wọ́n tún ti pè mí kó tó di pé mo dọ́dọ̀ yín sìn wọ́n ti pè mí pé alpha ń pé tí nǹkan ti bá bá bọ̀ kí jẹ́ káwọn gbọ́ so nǹkan tí mi wá rí bẹ̀ ni wípé ó ń bá mi sọ̀rọ̀ owó tí percentage tí ẹ máa gbà lórí ẹ̀ mo sọ fún pé ten percent ni ah, ó di dandan òun wá nílò pé five percent lòun lè avoid. Mm. ara kò lọ five percent fún kìnnì ọjọ́ ọjọ́ ọjọ́ tí o bá ti lè sọ ten percent kó o máa wọ̀rì ká a máa ní sùúrù sí ara tó bá kó thirty eight ẹ̀ wá pẹ̀lú ten percent ọwọ́ kan ni ká ṣàǹkárì. ok ẹ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí property bá ti ń wọ bóyá bíi twenty million ẹ̀yin náà mọ̀ sá wọ́n máa ń fẹ́ jẹ́ kí percentage yẹn wálẹ̀ because wọ́n believe pé percentage yẹn gangan. o sori ẹ̀yin agent ẹ wọ́n ti gbà pé iṣẹ́ tèmi náà ń ṣe iṣẹ́ ẹnu náà ni ká sọ̀rọ̀ iná ni ká dẹ̀ fọpọlọ gbé now so ní thirty eight nìkan la wá rí sáì the highest ni ẹ iṣẹ́ o ti ṣàlàyé fún bẹ́ẹ̀ o máa sanwó lẹ́ẹ̀kan ni. bẹ́ẹ̀ ni sà. cause eh, ẹlẹ́yin jẹ́ ìwọ tí mo mọ̀ owó fẹjú mọ́ ẹ gan-an yóò gbé bíi two million yẹn gan lórí tó wá ń gbẹ̀mí pa thirty eight nsìn a lè para dúró màálù tó tó yẹn ká mú gàrí lófo mi ìṣẹ̀ṣẹ̀ báyìí máa ṣiṣẹ́ náà sà. anyway ṣáà jẹ́ kí tó bá wá kó ti rẹ́dí àti sanwó yẹn gbogbo document tó máa tọwọ́ bọ̀ wá na ownership gbogbo ẹ̀ la máa yanjú ok. ok sà tí n bá ti dé ọ́fíìsì nsìn màá pè wọ́n màá jẹ́ kọ́ mọ̀ bọ̀ bí ìgbà wo la lè wá sà. ah tó bá dọ̀la mo ti rẹ́dí tó wọn bá ti rẹ́dí pẹ̀lú owó. sòtò wáyé pé thirty eight yẹn ó máa kólẹ̀ lẹ́ǹkan náà ni ó máa kólẹ̀ lẹ́ǹkan ni kò sọ̀rọ̀ instrumental kìíní kankan bẹ́ẹ̀. àwọn gan tiẹ̀ ti rẹ́dí sá. ok nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n pè é wà á ẹni yẹn wà á jẹ́ kó wá tí màá ti rẹ́dí tá a ti ṣe gbogbo pépà wọ̀kẹ́ àwa wá àwa sign àyànjú gbogbo bank transaction tó bá wà nbẹ. no problem sir. ti yẹ. mo ní kẹ́ ẹ mọ ibi tí mátàdé dúró ń sìn ẹ̀mí yìí kú ti mọ iye tata ilé then àwọn other items property yòókù ti àrígbájọ mọ́tò ni o irú àwọn shops yẹn iye tayé lórí àwọn yẹn ńgbà tí a auction wọn thirty million so gbogbo ẹ̀ lápapọ̀ jẹ́ sixty one million ẹ̀ẹ́dẹ̀ẹ́jọ́ mọ̀ pé verdict court lórí judgement ni pé gbogbo nǹkan tá a bá kó ní ogún ká dọ́gbadọ́gba fifty fifty so owó tó wà nílẹ̀ is sixty one million naira tàbádẹ́ máa ṣe ní fifty fifty ẹ̀ ti mọ̀ pé ìyá thirty point five million ìyẹn thirty million five hundred thousand naira now àwa ti ṣe paperwork ẹ̀ sílẹ̀ kẹ̀kọ́ sign ni àdẹ̀ transfer owó sí account ẹ̀ méjèèjì òun ni mo ní ká sáré sọ báyìí ok so kí ni ẹ ní àfikún àbí. àwọn àwà òkè. ẹ fara mọ́ bẹ́ẹ̀. mo tẹ́ mi lọ́rùn. ok. okay ẹ̀yin kọ́. Ah, kí ni mo tún fẹ́ sọ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yẹn so let me just sign. okay good ẹ jẹ́ kí n jẹ́ kọ́kọ́ hàn pépà jẹ́ wá jẹ́ kí n. I will forget everything. Um, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé fún yín mo fẹ́ kó yé yín dáadáa ṣé ẹni tó ra property yìí ó ti jẹ́ kí n mọ̀ pé ọ̀sẹ̀ kan ló ń fún yín kẹ́ fi kó ẹrù yín kò mẹ́ and reason tí mo lè ṣe ni kẹ́ abílẹ̀ nìyẹn torí mi nígbà kó tiẹ̀ ju ọ̀sẹ̀ kan lọ. ẹ bọ̀ sáà nǹkan tí mò ń tèmi náà try láti béèrè dáadáa ni pé ta lẹni tó ra lé. <laughs> Eh, àwọn madam tó ra lé gangan lẹjọ wà yẹn sísá yẹn lọ lé yìí. darling. really. ẹ eh, ó try gan. yes. ẹ mọ̀ra eh, yín rí ni. kó that's my husband. Yeah yes ẹ ṣe gan Um, like i said madam mo for anyone we one week but darling you don't even have to pick a pain because ilé ẹ ní orúkọ ẹ ní oh my god obìnrin máa fẹ́ ṣubú. ẹ jẹ́ kó yìí kọ́ dáadáa sa òye ní láti kọ́. ẹ jẹ́ ẹjọ́ èmi náà kọ́ ẹ̀kọ́ ń blame mi ni kì í ṣe fault èmi náà iṣẹ́ ni mi mọ̀ pé ṣe làwọn ọ̀rẹ́ mi ń tì mí pa mi mọ̀ pé ṣe náà ń tì mí mi mọ̀. èmi kọ́ ni mò ń blame ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló ti ń dára ẹ lẹ́bi pé ohun tó ṣe ò dáa ńgbà táwọn ọ̀rẹ́ ẹ̀ ń tiẹ̀ tèmi tí mo bí ẹ tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó kọ̀ tó ketí ikú tó gbọ́rọ̀ sẹ́mi lẹ́nu. ẹ dúró ẹ dúró ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé ẹ ti rí àrídájú ẹ̀ kẹ́ ẹ̀ tó wá gbé sọ fún mi báyìí. mọ́mí kí lẹ ń sọ yìí ṣé mi ò ní ráàlú dájú nǹkan máa wá sọ fún yín mo gba mú báyìí red handed ni mo mú confam ni mo ń sọ pé mo ní evidence gidi lọ́wọ́ àló bímọ síta ó tún ṣe kò mọ̀. òótọ́ ni o ọ̀rẹ́ mi àkàbà yìí lóbi ṣe dẹ̀ ṣe ọkùnrin máa burú gan-an ó fún yàn lóyún ta ìyẹn tí wàá bímọ ó tún wá ṣe kó mọ ikú mọ́lá tó tún wá ṣe ẹ ah! ẹ eh, eh, eh, ó ti tó kí ló dé tó fẹ́ rẹ ẹlẹ́rù tó fẹ́ fa tiẹ̀ lọ́wọ́ báyìí. mú mi yẹn mà ká mi lára ni ká mi lára ni ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀. mami mo ti make up mind mi bó ṣe wà yẹn kóòtù láti máa pàdé àwọn tó máa ń sọ pé ọkùnrin báyìí jìká ni kéèyàn gbé sí kó má gbé sórí kó tó bá ti ṣòṣì bá ara yẹ sílẹ̀ tó tọ́nà sọ o mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń sọ ni kóòtù báyìí láti máa lọ pàdé. kóòtù báwo kóòtù mi ì fẹ́ gbọ́rọ̀ kóòtù. mú mi ẹ̀ wò ṣe rí kóòtù yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n la máa lọ mo fẹ́ kó bá wa kún dá sí àfún fọ́pọ̀ ẹ̀ gidi àwọn ọkùnrin tẹ́ pé olójú kò mú ọ̀dẹ́ pé kó máa. ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà. èwo ni gbàràn mi dẹlẹ́rù tiẹ̀ tájídì ló fẹ́ dọ̀pọ̀ ẹni kí ni wàhálà tiẹ̀. ṣó máa ma wá lọ bóyá kó máa lọ kí n fi ráyè bọ́ ọmọ mi sọ̀rọ̀ tán. mú mi ó ká mi lára mi. èmi mi ò mọ gbàràn mi dẹlẹ́rù tájídì ló ń dọ̀pọ̀ ẹni báyìí bíi mo fi ilé ayé hùn ẹ pé báyìí lèèyàn ṣe ń lò gbèsè ayé òtakú ẹran kí là jẹ rí ẹjọ kí là rí rí láyé yìí ọkọ ẹ ṣe mistake tí ò tó nǹkan kan kí ni ò ṣẹlẹ̀ rí nínú ilé ayé tàdé yìí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ takú onírárá àforí àfọrùn ìwé ẹ ó ti parí ṣé bí wọ́n dẹ̀ ti kó thirty million five kìíní kan lé ẹ lọ́wọ́ ẹ máa mú mi sí ìyẹn náà ìyẹn náà tó ẹ ṣe lé ayé àbí ṣùgbọ́n kó tó mọ̀ wípé owó tó fetí gbọ́ tó fojú rí yẹ kó tó ṣẹ́jú pẹ́ gbogbo ohun tó bá fẹ́ ṣe ó tán nìyẹn àbọ̀ mọ̀ pé ohun tó máa ṣe pọ̀ ohun tó máa ṣe pọ̀ ohun tó máa ṣe pọ̀ mélòó lowó tá à ń wí lásìkò tá a wà yìí owó tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan òun ló ń fi lójó ẹ lójú ẹ àwọn ọ̀rẹ́ ẹ ló wá ń báwọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ ló ń kó ẹ bó ṣe máa ṣe bó ṣe máa lògbé sí ayé ẹ yàtọ̀ sẹ́mi tí mo bí ẹ ọ̀rọ̀ tèmi ò ta àbí ìgbà tẹ́mi ò lówó tó jáwọn ọ̀rẹ́ ẹ̀ ló àwọn ló jẹ́ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. owó wo náà ni wọn lówó lọ́wọ́ in fact ẹ lè bílíìfù pé nínú owó tó mo gbà ṣe náà tún fẹ́ gba commission tí wọ́n níbẹ̀ yìí ṣe ni mi mọ̀ pé commission náà fẹ́ gbà lọ́wọ́ mi náà ṣe tì mí. ọ máa gbà á ṣé wọ́n ṣiṣẹ́ tiwọn náà ni iṣẹ́ làwọn náà ṣe iṣẹ́ káyé èèyàn bàjẹ́ iṣẹ́ náà ni wọ́n á gbà á lọ fún wọn lẹ́tọ̀ọ́ wọn èmi ò ṣàbèrè ẹ̀tọ́ torí èmi ọ̀rọ̀ tèmi ò ta èmi ò béèrè ẹ̀tọ́ èmi ò tiẹ̀ fẹ́ nǹkan kan ní owó tó kó dání kó lọ yanjú ara ẹ̀ kó máa yanjú ara ẹ̀ torí kò lè dọjú alẹ́ tán kó máa sọ wípé ìyá yìí ó dẹ̀ ṣe báyìí èmi kọ́ torí mo mọ̀ pé ńgbà tó bá yá gbogbo ohun tó rẹ àwọn ọmọ tó ń wò yẹn bàbá ọmọ ló lọmọ ńgbò bá yá òkùnkùn lè kú rè bàbá ọmọ ló lọmọ ńgbò bá yá tí bàbá bá lóun fẹ́ gbọmọ ṣé o máa ní kó má gbọmọ ẹ̀ nípa obìnrin kọ́ ló lọmọ <laughs> bàbá ló lọmọ ó máa gbà ń kó ẹ ọlọ́run má jẹ́ kẹ́ni ẹlẹ́ni gbà ṣe ẹ̀ ṣe ọmọbìnrin náà kọ́ ló sọ pé padà rálé òun ló kówó ló kó náà kówó tiẹ̀ wọ́n pín tiẹ̀ fún ẹ báyìí àwọn olóògbésí ayé wọn ní dáadáa ni nígbà tí ìwọ bá máa fi mọ̀ wípé òun tó ṣe ó kù díẹ̀ káàtó ó di ojú alẹ́ kọ́ lọ́mbrẹ́là tó mọ̀ pẹ̀lú lòun rú. gbígbà báńgbà ni kámọ̀ ìmúníkà ìnújì ìmúníkà kò jẹ́ agbóòrùn aṣebi. All the love, everything I show to you. I can't just believe you can do this to me. The love I show to you without God, I will forget everything. Àdìgbòlò ni wọ́n wá ní kúra, irọ́ ni wọ́n pa, wọn ò fẹ́ ní fẹ́rẹ̀. Ìtúká ìtúká ìtúká ìtúká divorce divorce divorce ìtúká ìtúká divorce divorce divorce ìtúká ìtúká. ìyàwó agbẹ́mọ́jà òsì àjàmọ́ parí lọ lọ́rùn òfẹ́ rántí this is not how we started ara ah, rántí kò ń ṣọba ìbẹ̀rẹ̀ lèyí o. divorce divorce divorce ìtúká ìtúká ìtúká ìtúká divorce divorce divorce ìtúká ìtúká. divorce, divorce, divorce, ituka, ituka, ituka.